tó fi ra pẹ́rín. ọjọ́ kan ṣoṣo níyàwó ti mọ́. owó ẹni bá alágbára ọdẹ tó fi fi ra pẹ́rín. nítorí pé tó bá díjọ́ kejì wọ́n máa sá fún mi. ẹ̀yin ọmọ orílẹ̀ ẹ ẹ̀ka ṣèrànwá lọ́kàn ṣoṣo. bẹ́ẹ̀ ni o ò ṣọlá wà. ṣe ọdún bẹ́ẹ̀ rí. I'm with you bàbá mi. ọmọdé ọmọ rẹ lọmọdé. kẹgbọ́n ọmọ ẹ̀gbọ́n ẹ̀ lẹ́wọ̀. àbúrò ọmọ rẹ làbúrò. ẹ jẹ́ ká fara. fara wa mọ̀ra òun ọ̀rẹ́ ò fẹ́ràn. ẹ jẹ́ ká fara. fara wa mọ̀ra. láti ò lè rí nìkan ògùn kéré. Hey. àfàmọ̀ràn ìṣọ̀kan ìyẹn ló lè gbé wa lólè ìdérí ẹ jẹ́ ká gbára pàǹtí ò lè nìkan gòkè bí bá pọ̀ àdìsí ẹ jẹ́ ká. Hey, Raimi Jumoke, I cite you. good ijó yìí náà ni hmm? ijó yìí náà ni ẹ jẹ́ ká fara wa mọ́ lára ò lè nìkan dìtì bí bá parapọ̀ á gbogbo ọmọ Àwórì lápapọ̀ ẹ jẹ́ ká fara mọ́ra ẹ lọ́kùnrin ẹ kú ìrọ̀lẹ́ ẹ káàárọ̀ ẹ kú ìdájí ẹ kú ìyálẹ̀ta níbikíbi yóò kẹ́ ti lè máa gbọ́ mi èmi tí náà ni èmi àbúrò yín ọmọ yín ọ̀rẹ́ yín Ewùsì ọmọ Tádé ṣe Fúnṣayọ̀ Ọbátọ́lá láti Ìṣẹ̀rẹ̀ Ọlọ́fin onígbàkulé kejì ni mò ń kí wa wípé ẹ káàbọ̀ sórí ètò ètò wa ètò mi ètò gbogbo ọmọ Àwórì lápapọ̀ Mm. ọlọ́fin ògúnfúnmi lèrè ní bàbá ńlá gbogbo àwórì lápapọ̀ káàkiri gbogbo àgbáńlá ayé òun ni ètò àlejò ni mo àlejò tí mo mú wá fún wa lénìí ìgbà ojúmọ́ ni kíkà mi ò mọ̀ pé ọ̀nṣọ́lá wà ikú ló fọ́ àkúyà fi mọ́ra wa wípé ọmọ bàbá làwà ká má ṣe dẹ́mdẹ́m lókù Eh, òun náà ló mú mi tí mo fi ṣe kíni tí mo fi ní oore ọ̀fẹ́ láti ṣe kíni láti gbé wọn wá síbí ní àṣálẹ́ ìgbà ojúmọ́ ni wọ́n àwọn àlejò mi àwọn ẹni ọ̀wọ̀ eh, ẹni ọ̀wọ̀ ni kì í àwọn bí ẹni ọ̀wọ̀ tá à ń sọ yẹn eh, àpòṣùgbọ́n àwọn ẹni ọ̀wọ̀ àwọn ògbóǹtarìgì eléré orí ìtàgé àwọn ni mo gbé wá fún wa lálẹ́ ẹ jẹ́ ká máa bàbọ̀. evening na coming àwọn amúnà ọ̀rẹ́ ò fẹ́ràn. ẹ jẹ́ ká fara fara wa mọ́ra. pàǹtí ò lè lè nìkan gòkè bí gbọ́dọ̀ pọ̀ wá bìtì ẹ jẹ́ ká fara fara mọ́ra. gbogbo ọmọ Àwórì torí ni mo ṣe ń gbé tí mò ń tún gbé tí mò ń tún gbé a gbọ́dọ̀ parapọ̀ ni bẹ́ẹ̀ ni. ọjọ́ kan ṣoṣo ni yòówù ti mọ́ tó fi fìlà péré. ọjọ́ kan ṣoṣo ni ìyọ̀hún ti mọ. àní tẹ́lá ṣe ìdùnmọ̀ rẹ̀. tó ní bá alágbára ọdẹ tó fi fìlà péré. ọmọ wa abẹlẹ òdìrí. kágbá ọmọ rẹ lágbára o. kọmọdé mọra ẹ lọmọdé. kẹgbọ́n mọ ẹ̀kọ́ ẹ lẹ́wọ́ o. kàbúrò mọra ẹ làbúrò. ẹ jẹ́ ká fara. rárá wa mọ̀ra o ọ̀rẹ́ ò fẹ́ràn. ẹ jẹ́ ká fara. fara wa mọ́ra pàǹtí ò lè nìkan òkè bí gbọ́dọ̀ kọ́ àdìsí ẹ̀jẹ̀ ká fara fara wa mọ́ra. bẹ́ẹ̀ ni ó máa ń jọ mẹ́kò níyà ni. Hmm. ọ̀tẹ̀ ò dáńkọ́ abẹ́ ò rí. ẹ̀gbọ́n mi ò ní dépò ọ̀la. kàkà kó dépò ọ̀la ṣó dáa bẹ́ẹ̀ òun ló ń fìyà jẹ wá lọ́wọ́lọ́wọ́ yìí o táwọn darandaran ní ká fò ká nìṣó ẹ jẹ́ ká jí káyé sùn Adésínà sàn ní ẹ káàbọ̀ sórí ètò àlejò mi ẹ bá mi kọ nǹkan kan kí n lè mọ̀ wípé ẹ wà mo ti rí yín nínú kéèjì ṣùgbọ́n ẹ bá mi kọ nǹkan kan kí n wò ó kí n tó kí n lè tètè gbé yín wọlé ẹ tí ì tọ́nà yín o ẹ tí ì tán náà yín ẹ tí ì tán náà yín ẹ tí ì tán fídíò yín tẹ́ ẹ bá tán mi ò lè tan ad. ẹ rí ibi tí fọ́tò méjì tó ti wà lórí ara wọn báyìí ibẹ̀ ní kẹ̀tẹ̀ èmi ni ti ní tòótọ́ ọ̀múrí ọlásẹ̀gì ògún òṣòwò pọ̀ borí ọ̀wọ́n pàdé ẹni ajé ń wá kiri ọmọ pápákọ̀kọ̀ àmúre gbó ìjẹ̀bẹ̀ èmi là kẹsàn-án lẹ́rí bẹ́ẹ̀ ni ọmọ káfọpá wàkáfàjẹ wàkáfò gèdègèdè ọwọ́ wakọ̀ déṣẹ́rí mo lè ọmọ súnba àlá àlá agbélégboyè ògboyè gbọ́lá ọmọọba elérìgì gbẹ̀dúgbẹ̀dúgbẹ̀dúgbẹ̀dú bàbá mi mo sì ń retí yín mi ò tí ì rí yín kẹ́ ẹ ṣe kí ni ẹ tẹ́ ẹ kínní fọ́tò fọ́tò méjì ó wà lórí ara wọn báyìí tẹ bá tẹ ni mo lè gbé yín wọlé hi fancy face hi baby love you. mi ò tí ì rí kẹ́ ẹ tẹ̀ tẹ bá tẹ̀ ni mo lè gbé yín wọlé mo ti rí yín níbẹ̀ but fídíò yín ẹ̀ tí ì tán hmm, ẹ jẹ́ kí n máa ṣe kí kí máa po gbogbo ẹ̀ papọ̀ sílẹ̀ ẹ káàbọ̀ sórí ètò ètò yìí ní apá karùn-ún nípa kíni nípa bí mo ṣe ń pe àwọn oríṣiríṣi ọmọ Àwórì wọlé ní ọlọ́jọ̀kan òjọ̀kan láti ṣe kíni láti fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò àti láti mọ bí gbogbo wa pátápátá bá a ṣe máa papọ̀ tá ayé tó ti kúrò bẹ́ẹ̀ pátápátá bí gbogbo wa bá a ṣe máa ṣe kíni bá a ṣe máa papọ̀ tá ọ̀kan ṣoṣo ọ̀ńṣoláwà ọ̀ńṣoláwà ẹ ká para papọ̀ ìyàbá de oríkù yà fẹ́ ló lè tó wa lọ́wọ́ ẹ̀dá wọn wòlí bí dédé wọ́n ti tan àgbéléwò wọn wọ́n ti tàn sílẹ̀ ṣùgbọ́n bàbá mi àlejò mi ò tí ì rí kẹ́kẹ́ yìí káyí kẹtàn kíní yìí sílẹ̀ n ò rí kẹtàn sílẹ̀ ó tẹ̀ máa dùn mí o ó máa dùn mí gidigidi torí èèyàn ló wà lójú afọ́nrán wẹ̀yí láti wojú ẹni yìí mi bá sọ̀rọ̀ ká ti máa ṣe ẹ̀ káti máa ṣe ká máa gbé gbà lálẹ́ ìwí ká máa gbé gbà káti máa ṣe ẹyẹ ẹyí ẹ bá wà pẹ̀lú bàbá mi libẹ̀ ẹ bá mi ẹ bá mi tẹ tẹ kíní kékeré kíní kékeré kan wà libẹ̀ yìí ṣó ojú èèyàn méjì ló wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn wẹ̀ yìí ibẹ̀ lẹ́ẹ̀ máa bá mi tẹ̀ ìgbìyẹ̀ bá tẹ̀ lèmi máa rí i pé ẹ ti ẹ ń pè mí èmi ká mi mí pè yín èmi á wá pè yín wọlé ẹ àwọn gbogbo àwọn tí ó wá wà níbí wọn á máa rí ó máa dùn mí ó máa dùn mí jọjọ ó máa dùn mí jọjọ ó máa dùn mí jọjọ ó máa dùn mí jọjọ kò sí bí mo ṣe lè ṣe láti bí kò sí bí mo ṣe lè ṣe láti bí. ẹni tí mo gbé wá sí eh, gẹ́gẹ́ bí àlejò lénìí eh, <laughs> àlejò pàtàkì pàtàkì ni ìgbà ojúmọ́ ní eh, nínú ah, eré orí ìtàgé. Eh, amóhùnmáwòrán eh, ọ̀pọ̀ nínú wa la mọ̀ wọ́n eh, pẹ̀lú gbogbo ohun tí mo ti gbéjáde tí mo ti gbéjáde láti àná bàbá mi ò tí ì rí yín o ara mi mi bù máṣọ wẹ̀wẹ̀wẹ̀ ara mi bù máṣọ ẹ tí ì tẹ fídíò yín fídíò yín ò sí on you are right there in my uh, page you are on the program but your video the video on your camera on your phone is not on that is just it ẹ bá mi pè àwọn àbúrò mi àbẹ́gbọ́n mi tó bá wà nítòsí yín bẹ́ẹ̀ yẹn kán bá mi tẹ̀ ẹ́ so that màá lè invite yín wọlé gbogbo àwọn tó wà ń bí gbogbo wọn bí wọ́n ṣe ń wọlé ni mò ń rí wọn tí wọ́n tan kámẹ́rà wọn sílẹ̀ ṣùgbọ́n ẹ̀yin ò tan kámẹ́rà yín sílẹ̀ nǹkan tí mi ò tí ì ṣe lè gbé yín wọlé nìyẹn yẹn ò lè wọlé ṣùgbọ́n màá máa ṣe kí ni màá máa ṣe atótónu nípa yín àwórì lájọ wà àwórì lémi ká mi àti bàbá mi yìí ìfẹ́ gbé wọlé èyà èyà èyà èyà. Hmm, àtòrí ìkànṣe kan lọ́ba ọlọ́run eh, ìdí kan àti tàbí kejì òun ló mú àwa méjèèjì tá a ṣe kí ni tá a wá lẹ̀ papọ̀ òun náà ṣe máa sọ pé ká rọra máa ṣe torí ńgbà míì tá a bá sọ̀kò sọ́jà aráalé ló máa ń bà aráalé ló máa ń bà Muyideen eh, gbogbo yín náà ni mo ti rí tẹ tán kínní yín sílẹ̀ but mi ti rí ah, òyìnbó mi ti rí tòyìnbó kí tòyìnbó wà ní títàn àtòyìnbó ah, ò tí ì sí títàn gbogbo yín tẹ̀ ń wọlé ni mò ń rí Rónkẹ́ Akánò ẹ káàbọ̀ sórí ètò Ọláyẹmí Adétìlóyè ẹ̀yin náà ti tan kámẹ́rà yín Muyideen eh, ẹ̀yin náà ti tan tiyín náà ah, Yusuf ìtẹ̀síwájú Àwórì ah, ara mi mi bù máa ṣọ́ ọ́ ká ti máa ṣe wẹ̀ yìí ká máa ṣe àkókò mi lọ eh, àkókò mi lọ. Hmm. Hmm. <laughs> ó máa rí bẹ́ẹ̀ ó máa rí bẹ́ẹ̀ ó máa rí tí mi ò bá lè gbé yín wọlé lénìí ní orí fídíò a jẹ́ pé máa pè yín láti orí whatsapp nìyẹn hmm. ìtẹ̀síwájú àwórí Muyideen Ọlátúnjí káàbọ̀ sórí ètò gbogbo yín ni mò ń rí pẹ̀lú kámẹ́rà yìí on Ah. àbí ṣebí kámẹ́rà ṣebí fọ́tò ibi tí fọ́tò méjì wà báyìí yẹn ṣebí yẹn náà máa tẹ̀ bí kò ṣe ń rí lọ́dọ̀ mi nìyẹn ẹ̀yin èèyàn ẹ bá mi ṣàlàyé ẹ ṣàlàyé nǹkan tí wọ́n máa tẹ̀ bóyá bíi àpò tẹlifóònù póríṣiríṣi ó lè ní nǹkan táwọn máa tẹ̀ lọ́dọ̀ tiwọn but mo rí wọn bẹ̀ he's there but the video is not on he's there ó gbére o ó gbére he's there but the video is not on Ah, mi dẹ̀ ní fẹ́ jẹ dátà wọn púpọ̀ ah, bóyá kí n pè wọ́n sí orí WhatsApp ẹnì hmm, ẹ jẹ́ kí n máa sọ kí n máa ṣe àkàjúwe wọn sílẹ̀ lórí ètò ọlọ́fin ògún fún mi nírè ní baba ńlá àwórì káàkiri gbogbo àgbáláyé lónìí ẹni tí mo mú wá ni màámi <laughs> màámi ẹyin náà ti wọlé <laughs> the godmother of the virgin virgin grandmother ẹ kalẹ́ màmá mi àkànrò ẹ kalẹ́ tèmi lórí olúwa kí sọ̀yà god bless you god bless you ọmọọba alhaji abdullateef lọ́ládé dẹ̀yìndé láti agboolé orúbà ní ọ̀tà ìyẹn nípínlẹ̀ Ògùn àwọn ni mo fẹ́ gbé wọlé tó jẹ́ pé ìgbà ojúmọ́ ni wọ́n ṣùgbọ́n kíkìdé ẹ̀ kíkìdé ẹ̀ kíkìdé ẹ̀ kíkìdé ẹ̀ kíkìdé ẹ̀ kíkìdé ẹ̀ I don't want anybody to be nervous uh, nobody will be nervous I won't want my my darling brother to be nervous nervous and I want myself. I don't want my audience to be nervous. So that is the reason why I'm going to do what I'm going to call it on. Uh, maybe it's the network from the area. Maybe it's the network because sometimes uh, the network. Uh, okay, wọ́n I ah ìkan tún máa indicate níbò míì. wọ́n ní ah ìkan tó wà ní ibi tí wọ́n kọ láìfù sí yẹn wọ́n ní kẹ́yìn tẹ̀bẹ̀ telephone póríṣiríṣi wọ́n ní there is an eye that indicates beside the live program so ibi tẹ́ ẹ ti rí ojú yẹn ẹ tẹ̀bẹ̀ eh but on that side if I should press that one if I should press that one that is the counter of the people that are watching from my own side not the people that are behind the scene as I'm seeing him I can see him but his camera is not on. I can't I can't bring him in. I can't bring him in. I have all of you here. I have lots and lots of you. Uh, even those people that are behind the camera, I can I can see you. Those that are not counting on the surface, I can see you here. I can see you, all of you, you are here, but it doesn't matter, it doesn't matter. And next, mo tún ṣì máa gbé wọn wá ní kò pẹ́ kò pẹ́ ní amúdẹ̀fẹ́ kí gbogbo kẹ́kẹ́ ẹ̀dẹ̀ bá mi rí òyìnbó pẹ́pẹ́ mi o, báwo la ṣe fẹ́ ṣe é hmm, eh, jẹ́ máa pè wọ́n lórí ah, lórí WhatsApp nìyẹn torí ẹnu oníkàn la ti ń ṣe kí ni la ti ń gbọ́pọ̀ ọ̀hún eh, tó bá máa fi di ìgbà míì mo mọ̀ pé wọ́n ti bá mi tó wọ́n ṣe máa ṣe kínní yẹn wọ life uh, because àwọn tẹlifí àwọn fóònù wọ̀nyí wọ́n yàtọ̀ lóríṣiríṣi oríṣiríṣi ni wọ́n so um, anyway it doesn't matter it doesn't matter let me go to WhatsApp <laughs> we don't want to stress anybody àṣẹ o àṣẹ o àṣẹ o àṣẹ o àṣẹ o. Thanks for the message on the WhatsApp. I really appreciate. Thank you. Okay, nǹkan tẹ́ máa ṣe ni pé ẹ bá mi wá sí orí WhatsApp kí n lè pè yín wọlé láti orí WhatsApp. Mm. Mm-hmm. mm-hmm. Olúwaṣeun Jerry Adélẹ́yẹ Ìfẹ́dayọ̀ ẹ káàbọ̀ sórí ètò Ọláyẹmí Adétìlóyè mú kí ẹ̀yin náà gbogbo ẹ̀yin tẹ́ wà ẹ má bínú pé mi ò ní lè máa pe orúkọ gbogbo yín ní kọ̀ọ̀kan um, unfortunately um, your I can't add you I can't add you ó máa ń rí bẹ́ẹ̀ ó máa ń rí bẹ́ẹ̀ ègbé eh, ni fún Luciferi fún shaitan àti iṣẹ́ ọwọ́ ẹ̀ eh, màá ṣe kí ni màá pè yín wọlé eh, láti orí. Ah, ó yẹ kí n dẹ̀ gbé yẹn sí mò ń bọ̀ o bàbá eh, <laughs> mò ń bọ̀ o mò ń bọ̀ o. àná mm-hmm. ah, ẹ lè pè mí láti inú fídíò ń bì. The Bluetooth device <laughs> is connected eh, successfully. ẹ eh, lè pè mí látòrí fídíò nínú WhatsApp kò lè kò lè kílìkì mọ́ kò lè kílìkì mọ́ kínní ọ́díò nìkan ni mo lè fi bá yín sọ̀rọ̀ ah okay okay let me do it like that let me call you on ẹ jẹ́ kí n pè yín lórí fídíò màá lè fojú yín han àwọn tí so that àwọn èèyàn lè rí hello. ẹ má bínú ẹ má bínú ẹ má bínú àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ mo ti gbìyànjú mo ti gbìyànjú gbogbo nǹkan tó yẹ kí n tẹ̀lé mo ń tẹ̀ kò lọ ní. ìyá ó lè jẹ́ pé network àlejò mi pàtàkì pàtàkì àwọn nìyí ṣé gbogbo yín ṣe ti rí wọn ìgbà ojúmọ́ ni wọ́n òṣèré orí ìtàgé ni wọ́n àwọn ni alhaji ọmọọba abdullateef lọ́ládé dẹ̀yìndé Eh, <laughs> ẹ bá mi kí àwọn. ẹ̀yà mi wẹ̀ máa wo kí ti dé o. <laughs> ẹ̀gbọ́n wọn ní kẹ́ẹ̀kan tẹ just press the i indicate beside that life so wọ́n ní níbi wọ́n ní níbi tí life wà yẹn ṣe mọ̀ pé ojú kan wà ń bẹ̀ wọ́n ní ìyẹn lẹ máa tẹ̀ mo ti tẹ̀ ẹ́ ah. mo ti tẹ̀ ẹ́. the telephones are not always. ẹ̀ka ẹ̀ka mo ti gbìyànjú. ẹ ti gbìyànjú ẹ ti gbìyànjú. mo ti gbìyànjú mo ti tẹ̀ ẹ́. ẹ ti gbìyànjú ó ṣe mí dùn mí o ó dùn mí ó gba kí èmi ara mi tààràtà. <laughs> gbogbo kuli yẹ kí àtẹ̀ní ti tẹ̀ tó bá ń bá mú kò dùn kò tẹ̀ kò jíjẹ́. kò jíjẹ́ èyà èyà èyà ẹ̀ ó máa ń rí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ máa wo bàbá mi ẹ káàbọ̀ a kú bá a ṣe pàdé yìí ẹ mọ ẹ mọ ò ẹ mọ ò mọ ò ṣàlàáfíà aláwọ adé. ẹ̀ka ẹ̀ka alẹ́ o ẹ̀ka alẹ́ o orí ọlọ́fíà. àṣẹ àṣẹ o hmm, is the network is the network is the network. ìwà o. àṣẹ àṣẹ ẹ sọ pé kẹ́ni kankan máa pè yín wọlé lásìkò yìí yìí pè wọ́n wọlé ni o <laughs> ẹni tó bá fẹ́ pè àwọn kan lè máa pè èmi lẹ máa pè tásìkò bá tó láti béèrè ìbéèrè tẹ́ bá ń pè wọ́n wọn nǹkan tẹ́ bá jọ sọ àárín yín lọ́hùn ló wà àwọn ará àtàmì báyìí ò lè gbọ́ ikú màdẹ ṣe ó màdẹ ṣe lálẹ́ yìí o ẹ máa wo bàbá <laughs> ah, ẹni oníkan láti mí gbọ̀n pọ̀ òun kó tó tó ṣe bí òwe fẹ́ yí àbàbá mi o ọmọọba ẹ mi dárúkọ yín fún gbogbo ara ilé kẹ ẹ ṣe àkàjúwe ara yín fún wọn. mo mo kí everybody nílé o mo kí wa tọkùnrin lóbìnrin mo kí wa mo ní kìtì gbé o orúkọ mi ni alhaji. à ń gbọ́ à ń gbọ́ yín à ń gbọ́ yín à ń gbọ́ yín ee nẹ́tíwọ́ọ̀kì. àyà abdul lateef. Mm. ọlọ́ládé dẹ̀yìndé àtàpá àtẹsẹ̀ ní ìlú ọ̀tà ni hmm. ọmọ ọba ìlú ọ̀tà hmm. nídìrí bàbá mi ọmọ ọba ọlọ́tà hmm. ọmọ àìná akọ akọ agbénilọ bí odò nídìílé ìyá mi onítẹ̀síkù ni mí ní gbódì tẹ̀síkù. <laughs> abẹ́ẹ̀ rí. <laughs> inú mi láti inú mi láti láti mọ̀ yín gbà tí ikú mi gbóná dédé mi gbóná wọ̀yọ̀wọ̀yọ̀ lẹ́bàá tẹ̀wé ránṣẹ́ sí pé àbà àbúrò àà ẹ̀sọ̀ ẹ̀sọ̀ ẹ̀sọ̀ lẹ́jọ́ mi gàgbọ́n ajẹ́ ká ká ká ká fi sùúrù tó ká fi gun òtòlò tó ẹ̀ ṣe ẹ ṣé mo dúpẹ́ ẹ inú mi dùn láti láti mọ̀ yín bàbá wa tí ẹ̀ ń wò ní ojú àfọ́nrán tẹ̀dẹ̀ ń gbọ́ ohùn wọn yìí ògbóǹtarìgì ni wọ́n nínú eré orí ìtàgé wọ́n máa ń kọ eré wọ́n ń darí eré wọ́n ń jó wọ́n tún sùn jálá gbogbo ẹ̀ pátápátá in fact ilẹ̀kùn eh, wọ́n á máa ṣàlàyé ara wọn nígbà tí àsìkò bá tó <laughs> nígbà tí ọ̀rọ̀ bá dé wọ́n á máa ṣàlàyé ara wọn eh, báwo ni ọ̀rọ̀ eh, iṣẹ́ ajé yìí ṣe bẹ̀rẹ̀. mo bẹ̀rẹ̀ ní twenty eighty seven hmm. nígbà yẹn mo wà ní. Ìdájọ́ nursery and primary school mo wà gẹ́gẹ́ bí headmaster ní ìwé yẹn hmm. ṣùgbọ́n mo jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ sí eré orí ìtàgé hmm. lábẹ́ bẹ́ẹ̀ èmi àti ara kan gúdù kọ́ bá mi fọ̀rọ̀ tẹ ọ̀rẹ́ mi ni hmm. àti ọ̀rẹ́ mi kan tá à ń pè ní Kamoru Odùgbè mi. along that line wọ́n gẹ́gẹ́ bí nǹkan tí mo nífẹ̀ẹ́ sí wọ́n introduce mi sí èmi náà bá kí ìsílẹ̀ mo dẹ̀ ń ṣiṣẹ́ tíṣà lọ́wọ́ nítorí hmm. pé mo ní dress nínú gidi yẹn màá dágbọ́n àwọn ọmọ ọlọ́mọ sí kíláàsì màá gbogbo tíátà lọ mo lè sọ pé màá dé lọ́sàn-án ọjọ́ yẹn kí n má lè dé títí ìjọ kẹta hmm. tó bá bá padà lórí ìwé màá wá kọ́kọ́ pa fún wọn ṣùgbọ́n nígbà tó yá tí mo parọ́ títí títí tí irọ́ ṣá àwọn tó ní ilé ìwé á pè mí pé ṣòkòtò tó fẹ́ bo gẹ̀gẹ̀ tó fẹ́ bò pa ìpáyọ̀ ọ̀lẹ̀ o <laughs> a ti ń rí ẹ̀wò lórí tẹlifíṣàn o nígbà tá à ń ṣe eré ìgbéléwò NTA àti rí ẹ wò ó bẹ́tà kó ọmọ méjèèjì yìí o kó tó máa lé ẹ o mo yà á rí ìgbà January fifteen nineteen uh, two thousand and uh, seven hmm. ni mo rí báyìí but láti bí seven yẹn títí di di ninety seven sorry ninety seven mo dábàá fi ń yíra wọn mo fi ń yíra wọn ni mò ń dágbọ́ lọ mò ń padà but láti láti láti tẹ́wé yẹn mo ti wá fèsì ẹ̀ squally tó bá a ti bẹ̀rẹ̀ nìyẹn. Hmm. ah ìsórí yẹn dùn o <laughs> ẹ bá yọ fi àwọn ọmọ iléèwé lẹ ẹ yọjọ lọ gbádùn ẹ̀mí yín pẹ̀lú tọkàn yín. bẹ́ẹ̀ ni. <laughs> I love that story. Ó dà bẹ́ẹ̀. Ìhà wo ni àwọn màámi àti bàbá mi? Ìhà wo ni wọ́n? ni wọ́n kọ sí eré yìí nígbà tẹ bẹ̀rẹ̀ àti gbogbo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí tẹ dáníléèwé <laughs> tẹ dáníléèwé ṣé bẹ́ẹ̀ náà lẹ ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín hmm. mo ti wà ní headmaster léèwé tó tóbi tó mo bẹ̀rẹ̀ hmm. eighty seven ni mo bẹ̀rẹ̀ so nígbà yẹn kẹdẹrẹ ọmọ ti kọjá ẹni náà ó ti dàwọ mọjú. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwọn òbí mi àwọn òbí mi ṣì máa ń sọ pé nígbà tó ó ti dà bàbá mi ti wà lásìkò yẹn náà. ṣùgbọ́n eré orí ìtàgé yìí wọ́n gbà ká mú ni o. wọ́n gbà ká mú ni nǹkan tí mo ṣe tún béèrè ni pé ṣé ẹ mọ̀ pé tòótọ́ máa ń sọ pé ọmọ ti tọmọ bá ti dàgbà débì kan ó ti kọjá nínà ṣùgbọ́n àwọn òbí wa tọmọdé bá ń gbá tó bá jẹ́ pé fẹ́lẹ̀lẹ̀ ló mọ̀ gbá wọ́n ní ó fẹ́ lọ dá lẹ́sẹ̀ lọ ẹ lọ kan lọ́sẹ̀ kìíní èmi wá sọ pé ah, bóyá àwọn màámi àti bàámi wọn ni ah, ẹ ọmọ yìí níbi tó jẹ́ pé ó ti ń ṣe ìka pẹ́. màámi ò tiẹ̀ máa kò tẹ́ ẹ ṣe màámi àti bàámi ìyàwó tó fẹ́ ti fi and that goes on ó ó ó ó fọ́ọ̀lì pẹ̀lú mi. ẹ̀yà ẹ̀yà wọn ṣe jàre <laughs> ọmọọba àwọn ọmọọba nìyí aláàjì ní ṣùgbọ́n ẹ kọ́kọ́ jọ ọmọọba lọ sí mẹ́kà ṣe mọ̀ pé ọmọọba lẹ kọ́kọ́ jẹ́ kẹ́ tó lọ sí mẹ́kà tó méjèèjì ni wọ́n máa pè é wọ́n máa pè é lórúkọ tá à ń pè é òyìnbó àwórì <laughs> ọmọọba mm, àwọn nǹkan wo ni ẹ ti gbéṣe nípa iṣẹ́ eré orí ìtàgé yìí. alhamdulilayi mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé gbogbo nǹkan tí ẹ̀dá ń ṣe láyé lọ́lọ́run ti ṣe fún mi. yàtọ̀ sí pé ọlọ́run jogún ibi tá à ń gbé fún wa mm. ọlọ́run jogún ta fi ń rìn mo níyàwó mo bímọ ọlọ́run dẹ̀ ń bá wa tọ́ àwọn ọmọ wọ̀nyí adúpẹ́ lọ́dọ̀ náà mo wá fẹ́ pé pàtàkì nínú eré orí ìtàgé níṣẹ́ tíátà mm. ní nineteen two thousand and six mẹ́kà àkọ́kọ́ tí mo kọ́kọ́ lọ nítorí pé mo jẹ́ oní ni. Mm Hmm. ọ̀túnba gbẹ̀ngà daniel ló fún wa ní mẹ́ka yẹn lọ́dún náà náà òun ni mo ti kọ́kọ́ lọ sí mẹ́ka kúrúkúrú hmm. gbogbo òrìn àjò tí mo dẹ̀rìn ní west african coast pátápátá nítorí pé mo jẹ́ onítíátà ni. Hmm. tán alhamdulilayi tí n bá tún ní pé ká wakọ̀ sẹ́yìn díẹ̀ torí pé ẹ ti gbogbo ẹ̀yin tí mo máa ń pè wá tí n bá ti lè jẹ́ kẹ́kẹ́ mọ nǹkan tí mo fẹ́ sọ báyìí ẹ ti kó gbogbo ẹ papọ̀ ẹ ti lọ́gbọ́n àgbà fún mi bẹ̀ yẹn ọgbọ́n script ẹ ti lò fún mi ẹ ti dáhùn ìbéèrè mẹ́jọ papọ̀ lẹ́ẹ̀kan ṣo kí ti máa ṣe gbà ẹ̀ ẹ̀ màá dẹ̀ tún béèrè náà ni. <laughs> ẹ eh, mo fẹ́ wakọ̀ díẹ̀ sẹ́yìn ni eh, iṣẹ́ orí ìtàgé yìí mo mọ̀ pé ẹ sọ pé ẹ eh, kì í ṣe òun nìkan ni nǹkan tí ẹ mú òun lẹ mú lọ́kùnkúndùn ṣùgbọ́n ẹ ti kọ́kọ́ ṣe àwọn iṣẹ́ kan síwájú tó jẹ́ iṣẹ́ akẹ́kọ̀ọ́ now nígbà tẹ wá wà ní irú orí iṣẹ́ orí ìtàgé yìí ṣé kó tó di pé aṣẹ́kẹ́kọ̀ọ́ yẹn nìkan lẹ kọ́kọ́ ṣe kó tó di pé ẹ bọ́ sórí ìtàgé kí ṣe pé bóyá ẹ ti ṣiṣẹ́ mi. Mm. Ah bon, vous parlez français alors. oui oui je parle français ah, bien. vous parlez français ben on va on va causer en français parce que moi j'habite ici en Belgique là où on parle français je suis une francophone. <laughs> tọ́lọ́rọ̀ bá dọ́rọ́ lọ́rọ̀ ẹ̀. merci merci merci mama. o plaisir o plaisir french lẹ́ ń kọ́ ń gbà yẹn ok ẹ̀yin ni àwọn ara àwọn professor wa nígbà yẹn ni ẹ̀yin akẹ́kọ̀ọ́ wa nìyẹn tẹ máa ń kọ wa ní bonjour kọmọ bonjour ló professeur kọmọ àwọn àwọn ọmọ Ghana àwọn fìkìní yẹn gbá wa púpọ̀. ẹ kọmọ kọmọ tuta kọ. bẹ́ẹ̀ ni kọmọ talebu ṣùgbọ́n bí ẹ lẹ́yìn ìyẹn mo yọ iṣẹ́ ìtàgé láàyò tó bó ṣe jẹ́ nìyẹn. ó dà bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀ nípa bẹ́ẹ̀ ti ṣe tó sílẹ̀ kì í ṣe nǹkan tí ó jẹ́ pé nǹkan àjogúnbá yálà látọ̀rọ̀ màmí àbí láti ọ̀dọ̀ bàbá màmá mi àbí ní àárín ẹbí ṣùgbọ́n ohun tí ẹ̀bùn tọ́lọ́run bùn yín ni ẹ̀bùn tọ́lọ́run fún yín ni ẹ̀bùn náà dẹ̀ wá ní bàjẹ́ kò ní bàjẹ́. ọ̀jẹ̀ wù mí ni kì í ṣọ̀jẹ̀ labí. ọ̀jẹ̀ wù yín ni kì í ṣọ̀jẹ̀ labí <laughs> àwọn alálẹ̀ ṣeun. <laughs> àwọn alálẹ̀ ṣeun àdúpẹ́ ǹjẹ́. Mm, pẹ̀lú bí kì í ṣe pé ẹ jogun bọ̀jẹ́ wù yín ní ìrè ṣé ṣé ó wù yín pé kí àwọn ọmọ tí yín náà tán bá nọwọ́ sírú nǹkan bẹ́ẹ̀ yẹn báwo lẹ ṣe ló ṣe máa rí lára yín. lábẹ́ inú mi á dùn kódà mo ti ní méjì inú àwọn ọmọ mi tí wọ́n ń sọ pé àní tẹ̀ ló bá tán táwọn bá ti wọ yunifásitì tíátà àti làwọn fẹ́ lọ ṣe hmm. mo dẹ̀ rí ìtọ́jẹ́ pé ó ń wù náà jẹ́ kó ti dàgbà tó fẹ́ go into it mo dẹ̀ encourage wípé kí wọ́n ṣe bẹ́ẹ̀ even one of my boys nígbà tí ó àpíà nínú stage performance kan ẹ̀rù kó ti ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni so eh, ẹ̀jẹ̀ rùn bẹ́ẹ̀. ẹ̀jẹ̀ rùn bẹ́ẹ̀ Eh, tí bá ẹkẹmí náà parọ́ fún yín èmi náà máa ń ṣe àwọn tíátà kékeré kan eh, ní ní chọ́ọ̀chì làwọn yẹn náà kì í ṣe pé lórí kìíní eh, mò ń ṣe alága àjókòó alága àdúró mò ń ṣe ewì mò ń ṣe gbogbo ẹ̀ òun ló yẹ pé ọ̀rọ̀ kì í sú mi láti sọ ẹni ẹyọ pé gbogbo àwa tẹ́ẹ̀nu wa bá ti ṣe kìíní báyìí ọ̀rọ̀ kì í sú wa láti sọ <laughs> ẹmọrí kì í kì àwọn àyẹ̀mọ́ náà máa ń ṣe díẹ̀díẹ̀ máa ń ta bíọ́bíọ́ àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run hmm, aláàjì ẹ bá mi dárúkọ díẹ̀ nínú àwọn iṣẹ́ tí ẹ̀yin fúnra yín tẹ̀tí gbé tẹ̀tí ṣe àwọn sinimá tẹ̀tí ṣe. tó jẹ́ tèmi fúnra rẹ̀ tó jẹ́ tèmi fúnra rẹ̀. tó jẹ́ tèmi fúnra rẹ̀ àbí tó jẹ́ wọn kópa lọ ẹ̀. no ti yín fúnra yín àtàwọn èyí tẹ kópa nílé ẹ ká kọ́kọ́ sọ̀rọ̀ nípa ti fúnra yín náà. ìtẹ́mi fúnra mi ṣe títí di mo ṣe ń sọ̀rọ̀ yìí màá ti ṣe márùn-ún tó jẹ́ tèmi gangan gangan torí ó ṣòro ṣe lọ́sàn-án jò òru lọ fíìmù ni àkọ́kọ́ tí màá kọ́kọ́ ṣe wọ́n ń pè ní ìbùkún hmm. mo ṣe ní nineteen ninety five èmi àti àràkàn gúdù lájọ ṣe nígbà náà hmm. lẹ́yìn yẹn mo ṣe ọ̀gbẹ̀rì òmọ̀ lẹ́yìn yẹn mo ṣe bólúwa ti fẹ́ hmm. lẹ́yìn yẹn mo ṣe bó bá dọ̀la. Hmm. ó yẹ yíyá so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ but márùn ni mo ṣe tó jẹ́ tèmi fúnra mi but náà fíìmù tí mo ti kópa ó pọ̀ hmm. ó pọ̀ ó ah, pọ̀ ó pọ̀ ìyẹn pé mi ò lè rántí gbogbo ẹ̀ tán but fíìmù àkọ́kọ́ tó kọ́kọ́ gbé mi jáde pórópóró tí mo ti jáde nínú ẹ̀ òun ni wọ́n pè ní ọmọ mi ní hmm. lẹ́yìn yẹn ni mo ṣe oore òjijì ni mo kópa nínú oore òjijì tí Ògògó ṣe that was nineteen ninety eight lẹ́yìn yẹn la bẹ̀rẹ̀ sí ṣe oríṣiríṣiríṣi fíìmù tó bó ṣe rí nìyẹn. so èyí tẹ́ gbé jáde yẹn owó yín fúnra yín lẹ fi gbé jáde. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ayì ń bọ̀ níbi ibi tẹ́ ti gbé jáde fúnra yín yẹn nítorí mo mọ̀ wípé. Hmm, gangan asọ̀kùtùpù awù nǹkan àpò máa ń kúnni láti ṣe láti ṣe sinimá hmm, hmm. ó máa ń tó bí èlò téèyàn fi lè téèyàn fi lè gbé sinimá kalẹ̀. ẹ ó sì fẹ́ lórí storyline téèyàn bá ní o ìtàn ló máa ń sọ ní téèyàn máa ná o hmm. ìtàn téèyàn bá kọ ló máa sọ iye owó tó fẹ́ ná. No ẹ mọ̀ sórí ìdíyẹ̀ ọba kan ṣe tó jẹ́ pé ìtàn tó yẹ pé kò jẹ́ ju èèyàn fifteen twenty lọ owó tó máa ná ti kọ́ni àwọn tó máa lo cloud tó máa tó èèyàn hundred two hundred yìí lọ for example ṣe ádùkú síbi kan ṣe kára abẹ́ kọ̀tọ̀ ọlọ́fin ẹ wo ẹ kọ́kọ́ wo iye èèyàn tó fẹ́ wà nù fíìmù yẹn millions ni káwá ti kọ̀ bí i à lọ́tẹ̀ẹ́sì tó máa fẹ́ ṣètàn lọ́fin tó máa mm, fẹ́ ṣètàn lọ́fin wọn ò lè rò rárá wọn fẹ́ lò tó five hundred torí wọn máa kó àwọn kan tó máa rìnrìn àjò. a ti bẹ́ẹ̀ lọ a ti bẹ́ẹ̀ lọ mm-hmm, mm-hmm. ẹ wo bí táwọn èèyàn ti ń bọ́lẹ̀ bọ̀ nínú ìrìnàjò ọlọ́pìn kó tó débi tó dé pa tó tó dé tẹ̀lé. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àwọn. àwọn odidi àwọn ìdílé ìdílé ni kì í ṣèyàn méjì kì í ṣèyàn. odidi odidi ìlú ni. odidi ìlú ni. Hmm. odidi ìlú ni. Hmm. Hmm. tẹ bá wù àwọn èèyàn tẹ bá wù àwọn èèyàn ní kílà ni o alágbàgbà ni o títí dé òṣìẹ̀lẹ̀ títí dé ọ̀dẹ́dá púpọ̀ ń tó wọn wọ́n máa ń tira wọn níṣẹ̀rí ọmọ ọlọ́kọ̀ hmm. wọ́n will not be surprised tó bá jẹ́ lára àwọn ìran ọlọ́fin yẹn náà ló bọ́lẹ̀ ńlẹ̀. Hmm. àwọn tó ń sọ pé ah, ibi táwọn wà yìí ó dàbẹ́ ní pé ó táwọn lọ́rùn eh, àwọn dẹ̀ ti ń tẹ̀lé àwọn tí ń tẹ̀lé àwọn ìyàwó yóò dẹ̀ ti dúró àwọn á tẹ̀dó síbí. Hmm. àwọn ìyẹn dà bẹ́ẹ̀ òun la fi òun la fi pọ̀ àwọn àwọn àwọn ẹlẹ́ta wọ́n dẹ̀ fẹ́ pín wa yẹlẹyẹlẹ sí àdẹ̀ ní gbà wọn ní pínrí wa pín oṣoládẹ máa dúró. ọlọ́run agbábùdù ló kó olówó. àṣẹ ọlọ́run agbà á lọ́wọ́. àṣẹ o àṣẹ o bàbá mi àṣẹ o. ẹ pẹ̀lú um, gbogbo owó yanturu àsìkò àìsúnlé ká máa lọ sun location kiri ká máa ká máa jẹun tí ò balance nígbà tẹ bá kó gbogbo ẹ̀tọ́ tẹ bá pò papọ̀ tẹ rò papọ̀ tí gbogbo ẹ̀ bá di odindi ǹjẹ́ ojú owó gan máa ń pé débi tá a máa sọ pé èrè tó yọ ń bẹ̀rẹ̀ rẹpẹtẹ ọlọ́run má jẹ́ ká hmm. ṣàṣedànù. ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ ńlá ni o. Hmm. ọlọ́run ọba ló ń bá wa ṣe o mm. nígbà kan a máa ń rí i mm. ṣùgbọ́n nísìnyí tí a mọ̀ pé piracy is a global thing hmm. tó jẹ́ pé apá apá ìlú kan ò ta pé àwọn mákẹ́tà wa iṣẹ́ tó wà lọ́wọ́ wọn pọ̀ débi wípé. tọ́ba ti ń taṣẹ́ tiẹ̀ ó fi ṣe olú mi hmm. nígbà míì kò kí ń sábà jẹ́ kí owó pé akéèyàn fi èrò sí láti èrò sí ìdífẹ́ǹsì wípé tí iṣẹ́ bá jáde ọlọ́run ti bá wa ṣe ń ṣe àwọn online eh, channel ti wà lóríṣiríṣi ó di é hmm. tí n bá ta iṣẹ́ mi fún mákẹ́tà tá a bá jọ lágbèéhùn lórí wípé ní tó tó fi rẹ́dà tó ń fi lọ kí wọn tó bá ti rìn ní ìjẹ́ o máa bá mi gbé intellectual property mi i can still sell it to online channels. púpọ̀ náà àwọn fíìmù tá a ti ṣe sẹ́yìn sẹ́yìn sẹ́yìn sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ inú ẹ̀ láti ń release báwọn online channels ń sè. Mm. but láti bẹ̀rẹ̀ èèyàn máa rí kúùpù owó ẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wọlé. Mm. àfikọ́ náà ń ṣàdúrà pẹ̀lú privacy. Mm. àmín. Mm, àwọn oní five in one oní twenty in one. torí mo ṣe jẹ́ ìyẹn o. torí nígbà ní in the eighties. àwọn ni àwọn ni. Uh, in the eighties yẹn ṣe wọ́n pé ìgbà yẹn VHS àti uh, Betamax cassette ni wọ́n ń lò. tẹ bá dé sọ ní ìdìbà ìbò. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mo ní more than one thousand. lẹ́yìn Betacam alo Humadic. Mm-hmm, mm-hmm, mm-hmm, mo ní more than one thousand degrees. lẹ́yìn yunifásitì làwọn md ten àwọn md ten dé after md ten làwọn m one thousand dé. Hmm. ó pọ̀ ó pọ̀ bọ̀dù lọ́wọ́lọ́wọ́ ń sìn lẹ́yìn yẹn làwọn dídí káàbù dé. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n nísìnyí kíláà ló ń sìn mark three mark four. Hmm. àwọn tó lówó lówó ló ń gba rẹ́ẹ̀dì rẹ́ẹ̀dì kí ọ̀ tó lè rẹ́ẹ̀dì ń sè ìyá sọ ní three point five million sí kúlókítọ̀. wo wo wo wo three point five. olówó ló ń gba rẹ̀ làwọn lẹ́gùn tí wá sí mark mark four láyé ń lò. ọlọ́run á bá mi fèrè síṣẹ́ yín o torí àwọn pẹ́rẹ́sì yẹn ti pọ̀ jù. àní o tí bá sọ fún yín pé fíìmù mi tó bá yà wò because. ọ̀rọ̀ ọ̀rọ̀ wọ́n dẹ̀ gba sùúrù báyìí ń sè hmm. torí alágídí ni wọ́n béwúrí ẹni ẹni bá ti wọlé alágídí téèyàn ò bá sùn lẹ́nu ọ̀nà kó padà ìyàtọ̀ yẹ kó jẹ ewúrẹ́ àpadà wá jẹlú ẹ̀ hmm. ọ̀rẹ́ wa kan tó lọ mọ́ àwọn pírẹ́tì ní ìyànà padà ọ̀gbìn lọ fìtì ni nítorí pé obìnrin tó ń ta pírẹ́tì ìyàwó òkúrò àwọn area boys tó wà bẹ́ẹ̀ ni kí wọ́n pé ọlọ́run kó sàánú wa. Hmm. Hmm. wọ́n yé jẹ́ nìyẹn. nàìjíríà ò dẹ̀ lófin kò sófin oníkálukú ọ̀hún kú wà bí jẹ̀díjẹ̀dí ni amú ìṣẹ̀lẹ̀ amú amáwọn pirate ìfọdé police station kan níbi yòó láti pè wá sí kọ̀ọ̀rọ̀ kan fún wa pé ṣé mo ka copyright law yá hmm. pé ká sọ lọ́rọ̀ ara wa síra wa ṣé mo ka copyright law nǹkan tí copyright law ẹ̀jọ̀ ni tó sọ ni wípé iye pirated copy tá a bá bá lọ́dọ̀ ẹ̀ the person is liable to a fine of fifty naira per mo kà fún ara mi mo rí tó tẹ́gbẹ́ ni ẹ bá jẹ́ òwe fún wa fún òní kájọ abọ́ká ètò ìgbà kájúlẹ̀ fún bàbá tiẹ̀ lọ tó bá gbẹdẹ kọ́ọ̀tù kìrìsìnà ló máa sọ lórí kọ́ọ̀tù kọ̀ọ̀kan. ọ̀tún tíjọba bá wà tíjọba bá wà dé ní fífa pẹnáltì fún copyright infringers lábá tó gbẹ̀dùn ẹ̀. Hmm. tí o bá ti fi pẹnáltì tó tíìfù fún copyright infringers a máa máa ọlọ́mọ hmm. àmín àmín àmín ọ. Ah, <laughs> ó máa ń gbà tó ọdún mélòó láti gbé sinimá tó dángájíá tó kún ojú òṣùwọ̀n tí ó yẹ pé téèyàn bá wò èèyàn tún máa tún máa tún fẹ́ wò wọ́n ó depend lórí individual hmm. ṣóyè yìí hmm. yàtọ̀ sí yẹn yàtọ̀ sí yẹn ajé náà ló máa ń fà á ẹ wo iṣẹ́ kan wà tí wọ́n ń ṣe lọ́wọ́ lábẹ́kúta ń pè ọ̀gá wa Túndé Kìlání ló ń ṣiṣẹ́ yẹn lọ́wọ́ hmm. Àyìnlá Ọmọwúrà ló ń ṣiṣẹ́ ló ń kọ sórí ẹ̀ lọ́wọ́ wọ́n ti wà ní location yẹn sì tó ń ṣe tó ń tó ń kọ́ tó ń parẹ́ sí á ti fẹ́ẹ̀ tó bí oṣù mẹ́rin wọn ò lè sí ìyàtọ̀ àjẹ̀dẹ́ hmm. lómi fẹ́ pé three days ló fi ya film á fi three days ya film á fi one week edit ọ̀sẹ̀ tó máa tẹ̀lé fíìmù jáde. Hmm. ìyẹn ga o. olùwà nígbà tí ọba sẹ́wọ̀ nígbà tí ọba lọ́pọ̀tunítì láti ya fíìmù ó lè pé owó tó kọ́ ọ́ ìgbà yẹn is hundred one hundred and twenty thousand for example nítorí ó fẹ́ gba equipment ní aggregator thirty thirty thousand full chain. ó ti book péjọ mẹ́rin ló ń fẹ́ lò one twenty nìyẹn hmm. àwọn akẹ́kọ̀ọ́ pé àwọn àjẹmọ́ àwọn àjẹbí ọ̀sẹ̀ ní ìjọba pé owó yẹn máa multiply ni so iṣẹ́ mi kékeré tí túndé kìlà ní bá wò ta tó bá wò pé tó bá di pé wẹ́dà yẹn ò bá nǹkan tó ń fẹ́ yà ní nínú píṣọ̀ yẹn mu túndé kìlà ní òníyà gbọ̀dọ̀ lọ́dọ̀ wa wá rí ẹlọ́mú sọ́ńdọ̀nù wa ẹlọ́mú rìflẹ́tọ̀ wa láti gbé e tó o bó ṣe rí nìyẹn artist tó o dẹ̀ kí ló ń lọ kọ́kọ́ dúkó parí iṣẹ́ tiẹ̀ tó ti ti lọ́bẹ̀ lómi ṣe tó kò ní dáì fún láti dúró díẹ̀ ọlọ́run ló ń ṣàánú wa. tó ránṣẹ́ ọlọ́run a máa bá ṣe yín ẹ̀ ní ẹ̀ ní tó kó gbèsè dé gbèsè láṣẹ ìwà rẹ̀. àmì àmì àmì àmì tí mo ṣàkíyèsí pàápàá jùlọ nínú sinimá tó máa ń ṣe lẹ́kọ̀ọ́ ṣe rí ìtàn máa ń ṣe tìbílẹ̀ tán máa ń ṣe yẹn ìyẹn tẹ̀ sì dángájíá ṣùgbọ́n ṣe rí àwọn sinimá àwọn àbúrò mi tẹ́lẹ̀kọ́ ó ní ká mu sìgá ká yọ̀gò ká yọ̀bẹ ká pariwo fò yẹn àwọn storyline yẹn gbogbo wọn bákan náà ni gbogbo wọn wọn kàn lè change nǹkankan méjì àbí kọ́kọ́ change location but storyline yẹn the same thing ni kí ló dé tó fi máa ń rí bẹ́ẹ̀ ṣé kò sí ẹgbẹ́ tó lè sọ wípé Hey, stop this thing that you people are doing. You are destroying each other's work. Ẹ ṣe mà díẹ̀ lọ́wọ́ onílé díẹ̀ lọ́wọ́ àlejò. Hmm. Ìjọba fúnra ẹ̀ ní Nàìjíríà Film and Video Censors Board tó jẹ́ pé every film gbọ́dọ̀ pass through lẹ́yìn tá a bá parí fíìmù tàbí tá a bá edit ẹ̀ tán a máa lọ sanwó sẹ́ńsọ̀ twenty five thousand. Hmm. a máa sanwó screening a máa sanwó tẹ́tì. Hmm. Hmm. àwọn kan ló ń bà fíìmù yẹn jáde kò sí kò sí fíìmù máa jáde kí òun pass through censorship. ṣé táwọn kì í rí níbi ìpè fíìmù tí Rasheed ti ṣe the same story line pẹ̀lú kí ṣe ṣe you go and do your own go and go and reamend but because gbogbo nǹkan wa ní Nàìjíríà ń sè owó tẹ́lẹ̀ ọ̀rọ̀ ni ló ń pa gbogbo kìíní wọ̀nyẹn. owó tẹ́lẹ̀ ọ̀rọ̀. Hmm. owó tẹ́lẹ̀ ọ̀rọ̀ ni the same entertainment táwa ń ṣe làwọn olórin náà ń ṣe títí táwọn ohun ọ̀sẹ̀ ẹ̀rí sẹ́ńtọ̀ sí wọn. ẹ̀ẹ́lú ẹ̀gbọ́n táwọn ọmọ yẹn ń kọ lẹ́nu tó mẹ́ta ẹ̀ṣẹ́ kìí ṣorí tọmọdé kékeré lè gbà á. ó ga ọ. so àwa ń gbìyànjú ìjọba fúnra rẹ̀ tó wà èlé èdè tó wà níbẹ̀ náà ni wípé àwọn èèyàn wa náà tí wọ́n ń lò ṣé mo pe problem tá a máa ń ní pẹ̀lú story nìyí mà hmm. ṣé èmi gẹ́gẹ́ bí actor nìyí fa i'm coming to your location màá ya bíìtì eléyìí tó bá kàn mí màá kó o bẹ̀ ni wọ́n hmm. bá pe ẹ̀yin gẹ́gẹ́ bí yèyé ìgbẹ́ bá dé bẹ̀rẹ̀ sí wọ́n ní ètò ẹ̀ ń bọ̀ wá báwa ṣe iṣẹ́ o ìyá ọmọ tí ó fẹ́ bínú sọ pé òun fẹ́ yàwó mọ́jọ́ márèjì lẹ́fẹ́ ṣe o ó di eyín fíìmù mẹ́ta rẹ̀ dẹ̀ ní o ẹ̀yà fíìmù mẹ́ta fún ẹ̀ fún òun bẹ̀ ni. Mhm. ìtìká tàbí bá parí fíìmù ń pè ó sì máa lọ kó gbogbo ẹ̀ papọ̀ ló máa di sórí odidi àwa ò lè mọ̀ pé sórí yẹn jó tẹnìkan ọ̀ tẹnìkan tẹ tẹnìkan. tẹ́ ẹ bá tẹ̀ àkíyèsí ń sìn nǹkan kọ́ tẹ̀lé ní láwọn wíìkì láàrin yanu aziz àti yereko. Hmm. Hmm. ẹgbẹ́ ṣe egbò òtòlótó láàrin wọn ni hmm. nítorí pé kò dáa kéèyàn máa ti kéèyàn kan gbàgbọ́ kéèyàn ti gbọ́ kúkú òjò kó dáa ní agbádá ni. so ẹgbẹ́ wà tó ń kọ́ burú nǹkan bẹ̀rẹ̀ bọ̀ tí gbàgbẹ́gbẹ́ ò bá mọ̀ kò sí nǹkan tẹ́gbẹ́ lè ṣe bí mákẹ́tà kan ló ń tà á census board kan ló ń sẹ́ńsọ̀ ẹ̀ ló ń pàṣẹ pé kíní ó pàṣẹ ọwọ́ wọn ló wà. já sí pé gbogbo nǹkan téèyàn ń ní nàìjíríà kò sí pé kí àmúlùmálà máa wà ń kò well ṣé o pé Nigeria is a very complex country Africa ṣe gan so ṣé o mọ̀ pé ókè níṣẹ́ lẹ́ka wò báyìí kò sí ibì kan tó jẹ́ film village lẹ́gbẹ́ gbogbo fíìmù ibẹ̀ lọ ti ń ṣe é kábàtà pé tó bá ń ṣe é supervision máa wà. Mr. Hmm. Latin ni president wa lẹ́yìn hmm. ní ẹgbẹ́ wa ó wà lábẹ́kúta ń bẹ̀rẹ̀ wọ́n ń ya fíìmù ní ìrágbó létí bàdágì kó lè mọ̀. bọ̀tíìmù yẹn gbọ́dọ̀ wọ́n dá wọ́n yànú kòtò ní o wọ́n dá wọ́n yànú tọ́kàwé ní o ó gbọ́dọ̀ pass through Nigeria Video Film Censors Board. ibẹ̀ ìnira ní eh, point tí gbogbo fíìmù máa gbà ó yẹ káwọn lè mọ̀ pé wọ́n dẹ̀ keep record ó yẹ kó lè mọ̀ pé ah fíìmù tá a wò láti ta káàkiri ìdíje tó ń la ẹ̀wù ní fíìmù. Hmm. àwa ò lè mọ̀ hmm. tá a bá ṣòfin sí pé ṣòfin sí pé ìjọba ìdáwà yóò there should be no location anywhere tó bá gbé location wọn tó gbé lọ sí òkun wọn bọ̀ látàbí lẹ́yìn omi báwa ni lẹ́mọ̀ọ́. Hmm. ọ̀rọ̀ rẹ o. kò sí bá a ṣe fẹ́ mọ̀ but definitely it has to pass through the census board. Hmm. Hmm ó ga ó ga ó ga in fact ó ga ó ga tó pẹ̀tẹ́sì mẹ́jọ ọlọ́run a máa bá mi fún ọlọ́run á dàlú wa àmì ọlọ́run a máa bá yín fa àlùbáríkà sí o àlùbáríkà lójú o because gbogbo nǹkan tẹ́ ẹ̀ sọ yìí sì ń pẹ́ ẹ̀ waste owó in many ways ẹ jẹ́ kí n parọ́ kan fún yín ọjọ́ kan ni mò ń wo fíìmù kan bì báyìí mi àti ọmọ mi mo wá ń bá Ọdúnládé sọ̀rọ̀ ó wá sọ pé ah, ó dàrẹ́ pé òun ń gbọ́ ohùn òun mo níyà mo ní fíìmù ẹ̀kan tó ṣẹ̀ jáde là ń wò ó ní kí ni táìtù mo ṣàfún ní táìtù fíìmù ó ní but fíìmù yẹn ò tí ì jáde àwa tí ń wò lórí YouTube. àlọ́lá wọn tún nìyẹn o àdánwò bíi tún nìyẹn o. mo ní báwo ni kò ṣe. púpọ̀ nù yẹ ibi ọ̀tẹ̀ lè ṣe o. mo wá ní báwo jẹ́ ń gbọ́dọ̀. mo ní báwo la ṣe rí lórí youtube mo ní smart tv ni mò ń lò so i can watch all over the world film so tí bákan ti tẹ nǹkan tí mo fẹ́ nàìjíríà ni mo fẹ́ ni o ghana ni mo fẹ́ ni o nollywood ni bollywood ni o kíní kan wood ni o gbogbo ẹ máa jáde tẹ bá dẹ̀ wá ṣe wọ́n wá ṣe débi pé tó bá tẹ nigerian Yoruba film of this week ní àárọ̀ ọjọ́ yẹn ó máa jáde ni ó máa jáde ni brand new one gan tó yẹ pé ó lè má ti ju èèyàn méjì tó sì wò lọ. ṣé ẹ mọ̀ pé kò sí ìkọ̀tà lè jí sí ẹ. ẹ eh, bọ̀ ṣe bí àwọn eh, èèyàn kan àwọn èèyàn kan ló ń kó iṣẹ́ yín lọ síbẹ̀ yẹn ṣé kò sí. edma eh, kò sí bí ọ̀dọ́ máa gbé òṣìṣẹ́ bí mi kó dàtà wàá fún mákẹ́tà ni àbí èèyàn máa fún mákẹ́tà ni. bẹ́ẹ̀ni mákẹ́tà fúnra ẹ̀ gbọ́ngàn ó máa ní máa ń kàtó máa fi wà ní òtí dé ọ̀rẹ́ bì. so kò lọ ẹni tó fẹ́ pírẹ́tì ọ̀ tó fẹ́ tà sórí YouTube ọ̀ tó fẹ́ tà sórí network kò lọ ní kankan láti báyé débẹ̀ láàárọ̀ ọjọ́ yẹn láago mẹ́ta àárọ̀ kò sáré ra fíìmù bíi márùn hmm. before you know it kó tó di nine o'clock á jáde ní one. Hmm. Igwe Ọláìyá ó ṣe fíìmù kan lọ́wọ́ nígbà kan à ń pe fíìmù yẹn ní kí lórúkọ fíìmù Ọláìyá yìí o ó ṣàṣe fíìmù yìí Aditu Aditu ó ná almost thirty seven million sí i ó lọ àgbà ó lọ sí Sony wọ́n bá ṣe codification sórí àwọn iṣẹ́ láti advance piracy. ó yà lẹ́nu pé ìjọ kẹta la mú yàn ní ọ̀tà tó kó tẹ́lẹ̀ wọn lu irun àdìtú dání tó ń tà. Eh? despite the whole codification tó ṣe torí ẹ̀. ó hmm. tó ní kinní tẹ̀ sọ yẹn because èmi àti ọmọ ọlọ́fin èjìrẹ́ ọmọ wàsíù ọlọ́fin èjìrẹ́ à ń sọ̀rọ̀ ní ọ̀sán yìí torí tí bá ti ṣe àwọn kinní wọ̀nyí bẹ́ẹ̀ mo máa ń kó wọn lọ sí orí YouTube mo wá rí i pé gbogbo ibi tí mo bá ti lo orin bàbá yàtọ̀ sí orin tó jẹ́ pé wọ́n ṣe fẹ́mi fúnra mi tí bá ti lo orin Òsénì Èjìrẹ́ fún bí ìtàn àwórí nǹkan kan yẹn wọ́n kàn máa ń sọ fún mi pé copyright mi ò ní copyright mo ní ah, ah, ok tálẹ̀ gbàtẹ́ sọ pé mi ò ní copyright mo tún kọ́ sí pé no infringement meant lórí ẹ̀ pé I mean mo fi ń ṣe mo fi ń gbé nǹkan tí bàbá yìí sọ̀rọ̀ nípa ẹ̀ mo fi gbé ga I have no copyright but no infringement meant I wrote it there but still nígbà tí mo gbé dórí YouTube wọ́n sì sọ fún mi wípé kí n lọ argue ẹ̀ but mo wá bá eh, Wàsíù sọ pé why tó fi tó fi rí bẹ́ẹ̀ and he was telling me that he doesn't know anything about it pé kò sí nǹkan kan tí tí wọ́n lọ bá ní ẹni tí ó wà eh, because ẹnìkan ló ń jèrè gbogbo owó yẹn òṣìṣẹ́ wà lóòrùn ọ̀run ẹni tó ń jẹ́ ń gbà níbòjì ká ní ẹni tó àwọn kan ló wà nídìí kínní yẹn tó ń sọ wípé mo gbọ́dọ̀ gba permission from them kí tó lè lò and who are these people they are behind the scene that is why lórí YouTube ń sìn wọ́n máa sọ fún ẹ pé tó bá fẹ́ play orin kan kó subscribe fórin ṣóyè yín wọ́n ní kó máa sanwó certain amount every month and that one goes to another person tí kò ní ṣe pẹ̀lú iṣẹ́ yẹn rárá. ọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ yìí èmi àti wàsíù àti àwọn kan a discuss lórí ẹ̀ kódà a bá discussion wa dé level kan kò ń ṣe wàsíù nìkan ní kíní yẹn bá wí ó bá ànímọ̀ ọmọ àìlẹ́ ọmọ wúrà bóun náà wí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n fi ń jẹun iṣẹ́ àbẹ́ tí wọ́n fi ń jẹun làwọn ọmọ wọn ò ráǹfààní ẹ̀ jẹ bẹ́ẹ̀ ni but when we dey do you a ti ń ṣiṣẹ́ lórí ìyẹn wàsíù náà lè tẹ̀sí báyìí ó dà kó wà lórí ìdí tàbí ó wà lórí ìkànnì tàbí sọ̀rọ̀ yìí wàsíù náà lè tẹ̀sí báyìí tàbí ìṣẹ́ lórí ọlọ́run adé fún wa ṣe. àmì àmọ́ ti rí bàbá alágbádá ń bẹ̀ that is him there i can see him i can see him now yeah because mo mo láti pè lé ní ni pé listen what is going on gbogbo iṣẹ́ mi tí mo bá ti gbé sórí youtube wọ́n máa sọ fún mi tó bá ti lè rí i pé orin bàbá ni mo lò báyìí mi ò dẹ̀ kí lòjó orin wọn méjì lọ and it's just one uh, album album ọlọ́fin àti side one and side two wọ́n máa sọ fún mi pé mo gbọ́dọ̀ lọ gba permission. fortunately àwọn bàbá yẹn àwọn bàbá yẹn wọ́n blindly wọ́n ti sign àwọn nǹkan kan fún àwọn label na àwọn yẹn uh-huh. but when we get to the bridge we cross me me ìfẹ́ ń jẹ́ pé mi fẹ́ sọ more than that lórí ìyẹn iṣẹ́ ń lọ lórí ẹ̀. ẹ jẹ́ ká fi sílẹ̀ ẹ jẹ́ ká fi sílẹ̀ because I was just you know ó yà ó jẹ́ nǹkan tó gbà tí mo wá ní àmà béèrè lọ́wọ́ yín because mo ti bá ágìwẹ̀ gan lé and it was just kind of anyway. Hmm. àwọn wo lẹ máa ń gbádùn láti máa bá ṣeré. Ah, gbogbo òṣèré ni o gbogbo òṣèré ni èmi ò mm. ní mi ò láàyò kan tí mo gbádùn jù láti máa mm, bá ṣeré gbogbo òṣèré ni ṣùgbọ́n àwọn kan gbogbo òṣèré tí mo lè kọ́ ẹ̀kọ́ lára ẹ̀ nítorí ah, pé ah, <laughs> nítorí pé education is a continuous process. Mm, tẹ̀lé kẹ́kọ̀ọ́ lára ẹ̀ because gbogbo wa náà ni à ń ṣeré ṣùgbọ́n eh, gbogbo nǹkan kan lèèyàn lè kọ́ lára èèyàn ẹlòmíì máa múṣẹ́ lókùnkúndùn bíi hmm. ìgbà kan ni mo jáde sórí kinní tí mo ní ẹjọ́ ẹ̀yin tẹ́ máa ń ṣeré bíi kan sọ pé ọmọ wà lọ́dọ̀ òyìn tó ń ṣe tó ń róòlù ìyá àbí tó ń róòlù ọ̀gá tó jẹ́ pé àwọn èpè ńláńláńláńlá ẹ máa yọ yẹn kúrò kò dìgbà tẹ́ bá fi tinú because ẹlòmíì máa ẹ mẹni tẹ́ ń fi èpè bá ṣeré location tẹ́ wà ẹ mọ nǹkan tó wà ńbẹ̀ ìtorí ẹ àwọn ẹnìkan wà tí mi ò tiẹ̀ láti máa wo fún ẹ rárá nítorí pé kí ni tó bá jẹ́ pé róòlù màmá ló máa ṣe báyìí èpè ní láì ẹni àwọn méjì ni mo láì láti máa wo yorùbá fíìmù wọn ìyá àwẹ̀rọ àti ìyá rainbow wọn ìyá ó ó ó rojú ẹ̀ bí ojú olówó ó rórí ẹ̀ bí orí ọlọ́lá ṣùgbọ́n àwọn ilé wọn ọmọ máa fi èpè yẹn wàá dẹ̀ sóríire ó ní ṣánkú ó ní dààmú kókó dá ẹ bá wa sọ fún wọn nínú kiri ó máa ń jẹ́ kí èmi máa sá fún yorùbá fíìmù ẹ bá wa sọ fún àwọn màmá yẹn. ó dà ó dà mm. ẹ á sọ fún wọn a sọ fún wọn. Mm. Mm amọ̀sọ̀fún. kí ni ẹ lálejò ah ok ẹ jẹ́ kí n fi yín sílẹ̀ ẹ pé akẹ́kẹ́ dálejò yín lóhùn. mo ń gbọ́ yín mo ń gbọ́. ok mo ń gbọ́ yín. kí lẹ lè sọ kí àmọ̀ràn wo lẹ lè sọ àbí kí nìkan tẹ lè sọ nípa àwọn ọ̀dọ́ tán kún orí sinimá lẹ́nìí nítorí àwọn màmá wa nígbà tí wọ́n ń ṣe fíìmù àwọn dúróládìpọ̀ àwọn gbogbo àwọn màmá màmá wọ̀nyẹn títí màmá àwẹ̀rọ títí kan Fausat Balógun ní ọgbà àwọn gan náà àwọn náà ti wá ń fẹ́ máa ṣe wọ́n ní if you can't beat them you join them àwọn ọmọ wa tó jẹ́ pé gbogbo fíìmù wọn bí hòhò bí hòhò ni wọ́n wá ń ṣe a mọ̀ wípé a sọ pé ojú òòlà ṣùgbọ́n àwọn nǹkan kan wà tó jẹ́ ti àṣà àti ìṣe wa kò dìgbà tíyàn bá wọ pátá nìkan kẹ tó sọ pé ẹ̀ ń ṣe kínní ẹ̀ gbogbo wọn náà ti náà ti bóra tán wọ́n ní ara pọ́n wọ́n fi ń tajà náà ni ṣùgbọ́n tá lọ bá lọ àbọ̀ máa ń bọ̀ ni ẹ bá wa máa sọ fún wọn gbogbo wa náà la nífẹ̀ẹ́ wọn ṣùgbọ́n àwọn àwọn eré míì tí wọ́n máa ń ṣe ẹ ó máa ń ní ó máa ń jẹ́ pé kára máa tìyàn díẹ̀díẹ̀ pé ṣé nu Yorùbá kínní náà nìyí ṣó yín bàbá ẹ ẹ bá wa iṣẹ́ ní iṣẹ́ bọ́ni ṣe oògùn bá ti wáyé páàrí láàrin ni wọ́n gbàgbé pé nínú nǹkan yìí gbogbo ara obìnrin pàápàá jùlọ tẹ́ǹpìlì ọlọ́run ni kò dìgbà tá a bá ṣí sílẹ̀ tá a bá ṣí sílẹ̀ kì í fi ṣàfihàn ọbẹ̀ tí ń bọ́ra sí wò kó tó rí ìtànpè ní tajọ́ ọlọ́wọ́n ọba ló ní kò dẹ̀ ẹlòmíì ó lọ location ju costume lọ ọlọ́run ò ní kó lórúkọ àjẹrẹ lè nìjẹ pé fíìmù àkọ́kọ́ tó máa kọ́ sí báyìí lọ́lọ́wọ́ bá ti gbà fún ọmọ kan wà Bùkúnmi Olúwaṣínà kò ń ṣe kì í ṣe kì í ṣe iye ọdún tó lò ní tíátà lóbi lórí sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ló àdúní àdé àbí kí ló yẹ ọmọbìnrin yẹn jẹ́ ibi ọdún wo ló ti bẹ̀rẹ̀ ló bẹ̀rẹ̀ tíátà but lẹ́yìn ìsìn wọ́n ti ní million followership. bẹ́ẹ̀ni múnádùn ní àdé òyìnbó wa. <laughs> odigba tí èèyàn ìta rẹ̀ tó bá túmọ̀ sí lẹ́kẹ́dẹ́ ìṣẹ̀ tó bá wọ aṣọ ìwọ̀kuwọ̀ kó tó lórúkọ ọlọ́run mọ bó ṣe ń pè ẹlòmíì ó lè jẹ́ kọ́mẹ́dì lásán tó ló máa lórúkọ ẹlòmíì lè ó lè jẹ́ ọ̀rọ̀ kéwú ló máa tó tó máa fi lórúkọ ẹlòmíì ó lè jẹ́ wòlíì ọdúnládé adékọ́lá ó tó ṣe àṣírí gómìnà wa kó tó di ló tó ti bẹ̀ di ẹni tó lórúkọ ọdún ti wà tipẹ́tipẹ́. Hmm ọdún ti wà tipẹ́tipẹ́tipẹ́tipẹ́tipẹ́ gbogbo tá à ń tẹ̀sán yìí mo wà ní deputy governor ní around two thousand and five logun state ọdún wà ní secretary local government mi hmm. but nígbà tó náà sọ pé òun dé ó blow. Hmm. Hmm. ọlọ́run á fi sẹ́yìn wá ọlọ́run á fi sẹ́yìn wá ṣe eh, ṣì láyè fún mi torí mo rí i pé nìkan ń da ìlà ẹ ẹ sì mí da bàbá mi làmú níbẹ̀ kíde o ẹ àsìkò mi lélẹ́yìí ẹ jẹ́ kí n gbádùn wọn wọ́n máa tó ṣe tán ẹ <laughs> eh, nínú eré orí ìtàgé a mọ̀ pé oríṣiríṣi kò sí òwò téèyàn máa gbé kalẹ̀ tí kò ní ní ìdojúkọ kan tàbí méjì àwọn ìdojúkọ wo lẹ ti rí nínú iṣẹ́ eré orí ìtàgé yìí ní dáadáa àti ní dáadáa. olóyìnbó sọ pé when the going get tough the tough one will get going mm. kò sí nǹkan kan téèyàn lè sọ pé òun rí bó ṣe kò sí ìkọ̀kan tó lè venture into tó ò ní ní one challenge or the other. Mm. so the ability láti surmount challenges yẹn is what makes a man so èmi ò rí nírìí wípé mo rí ìdojúkọ mm. ara àwọn ìrìn àjò tí èèyàn máa rìn kó tó débi tó ń lọ nìyẹn mm-hmm. ẹni tí ò bá wọ̀gbẹ́ kò ní kò gbóró tí èèyàn bá wọ̀gbẹ́ làárọ̀ á lè wọ̀ gbóró ìrọ̀lẹ́ mm. so that is just it. Mm. ẹni tí ò bẹ́ kò lè wọ̀ gbóró ọ̀rọ̀. bẹ́ẹ̀ni àwọn àwọn àwọn òṣèré tuntun wo ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wọlé sí sí irú irú because èmi nífẹ̀ẹ́ sí àwọn fíìmù epic àwọn fíìmù ìbílẹ̀ àwọn ọkọ̀ bẹ́ẹ̀ yẹn torí èmi máa ń kọ́gbọ́n bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. Hmm. àwọn àwọn ẹ̀yà tuntun wo ló ṣẹ̀ṣẹ̀ dára mọ́ yín nínú àwọn eré ìbílẹ̀ yẹn yàtọ̀ sí eré ìgboro ṣé àwọn pé eré ìgboro yàtọ̀ sí eré ìbílẹ̀ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ìgbà míì tó bá sọ pé wọ́n ń ṣeré ìbílẹ̀ ṣe mọ̀ bóyá nítorí pé èmi náà mo wà ní ojú ọ̀nà yẹn mo ti wà lójú ọ̀nà yẹn rí nígbà tẹ́ bá sọ pé ẹ̀ ń ṣe eré ìbílẹ̀ nínú eré ìbílẹ̀ ibẹ̀ náà ti máa tọ́ èdè nínú eré ìbílẹ̀ náà ti máa ṣe èkánná tẹ́ èkánná máa gùn nínú eré ìbílẹ̀ náà ti máa ṣe weave nínú eré ìbílẹ̀ náà ti máa mú gàgà náà máa ṣe sójú èmi ò rò pé yẹn gbé àṣà ìbílẹ̀ jáde gangan irúfẹ́ kan wọ́n ní wọ́n ń ṣe fíìmù yẹn wọ́n ń ṣe àwọn emèrè nínú ẹ̀ àwọn emèrè tó lo oríṣiríṣi kọ́lọ̀ lipstick tí wọ́n mé kánná tí wọ́n kùn tó ń mú gàgà ojú tí wọ́n ṣe tó ń lo shima. tó ń lo powder tó ń lo foundation ṣé because èmi mo rí i pé ìbílẹ̀ gangan lérè yẹn ó yẹ kó jẹ́ pé kí gbogbo ẹ̀ kó dàpọ̀ mọ́ kó sọ pé ah Eh, ṣe mọ̀ ṣé kí nǹkan tí mò ń sọ ti yé yín eh, mi ìfẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀ nǹkan tí mò ń sọ ti yé yín. tẹ́ ẹ bá wo orí yẹn tẹ́ ẹ bá wo orí yẹn tẹ́ ẹ bá wo orí yẹn ẹ mọ̀ pé àárẹ̀ ń ṣe pòdúsà ẹ̀ ara mákẹ́tà ẹ̀ ò yá dìrẹ́tọ̀ tó dìrẹ́tì fún ẹ̀ gan-an yẹpẹlẹ yẹpẹlẹ ẹ̀. ó máa ń tì mí lójú. èmi ò tí èmi ò tẹ èmi èmi ò tí ì kófìrí irú iṣẹ́ bẹ́ẹ̀ yẹn bọ̀dé irú ẹ̀ bá wáyé ó ní ìfún àwọn èèyàn yẹn lára wò ó. màá kọ táìtù fún yín rẹpẹtẹ bí mi ò kì í ṣe mm, Nigerian film lèmi máa ń wò mi ò kì í wo European film lẹ́yìn pé kí n gbọ́ ìròyìn kí n mọ nǹkan tó lọ. ọlọ́wọ́n ṣàánú wa. àmín. ọlọ́wọ́n ṣàánú wa pẹ̀lú àwọn fẹ́ẹ́ fẹ́ẹ́ bọ́ọ̀dù wa. torí èmi rí i pé wọ́n fẹ́ fi gbé nǹkan àṣà wa náà. kí ni yẹn gan máa ń rọ̀ǹkì nígbà tó bá dé pé ọfẹ ṣe census board ọfẹ census fíìmù yorùbá àwọn àwọn Ngozi Nkechi ló ń jókòó síbẹ̀ tó ń wo fíìmù yorùbá kí ló fẹ́ rí tó rọrùn. ṣé mm-hmm. bá dé census board ibo bí haúsá lè máa bá bẹ̀ ọ̀dẹ̀ fẹ́ fíìmù yorùbá kí ló fẹ́ rí mú. Mm-hmm ó máa ń dùn mí gan honestly ó máa ń dùn mí gan tí bá ń wo àwọn epic film tó yẹ pé ẹ sọ pé yorùbá fíìmù lẹ́ ń ṣe eré orí ìtàgé yorùbá lẹ́ ń ṣe bẹ́ẹ̀ náà wọ́n máa sọ òyìnbó àárín ẹ̀ náà wọ́n máa gbogbo ẹ̀ ṣá dàrú mọ́ra wọn ṣá. ẹ ó dàbẹ́ ni pé ẹ jẹ́ kan nínú ẹ wà nínú àwọn olóyè tí wọ́n gbárùkù náà ṣe agbárùkù ti. Hello? eré iṣẹ́ eré orí ìtàgé á dá kí gbogbo ẹ̀yin màámi àti bàbá mi àtẹ̀gbọ́n mi tẹ́ ẹ jọ wà nínú ìparapọ̀ yẹn kẹ́ ẹ bá àwọn bẹ́ẹ̀ máa kọ́ jáde bí òfin ni o bí wọ́n máa kó tó di pé wọ́n gbé kinní yẹn jáde kan tó ẹni tó bá kọ nǹkan fún nígbà tẹ́ bá ti ń kọ nǹkan tó bá yẹ pé máa máa fòyìnbó sí ó dẹ̀ pé rí nǹkan tí mo kọ fún yín mo kọ ní Yorùbá lókè mo kọ ní ànàgó sísàlẹ̀ mo rí mo rí kí ni pé káwá máa wá sọ pé fọ́ọ̀kì òjàre àbí kí ni nonsense tó ń bá mi sọ ṣé yorùbá là ń sọ yẹn ni ṣé iṣẹ́ yorùbá là ń ṣe ni àbí iṣẹ́ èwo ń bẹ gbogbo ẹ̀ tẹ́bẹ́ ṣe mọ̀ sẹ́rí ẹgbẹ́ tá ẹgbẹ́ tá ń ṣe é hmm. sí ẹgbẹ́ tá ń ṣe é sí mo sọ fún yín pé tó bá tẹ àti da obì à ń yàn ọjọ́ kan hmm. tẹ́lẹ̀tẹ́lẹ̀ every anybody ló lè ló lè direct yìí. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n nísìnyí nínú ẹgbẹ́ wa tampan lóṣè nínú tampan lóṣè a ti ní nǹkan tó ń pè ní guild of directors wọ́n lọ fún rigorous examination ni wọ́n tó approve wọn oníkálukú ló ti ní code ló ní reference number so for every fee reference number ẹni direct yẹn máa wà ń bẹ̀ if there is any question lórí fíìmù yẹn that person will have to answer for it mm. ìyẹn là ń ṣe é ṣe o even not everybody will have to be producers not everybody will have to be producers now àti ní guild of producers mm-hmm. if you are not a member of the guild of producers and you want to produce me, film wàá lọ bá producer tó rà tó jẹ́ pé certified producer wàá lọ gbé iṣẹ́ fún wa bẹ́ẹ̀ produce mi mm. so tíṣẹ́ yẹn bá ní ẹ̀rọ ẹni yẹn ló máa dáhùn fún un ìyẹn ló wà nílẹ̀ jù tí wọ́n ṣe sí. torí ṣe rí nǹkan tí wọ́n yín sọ yìí mo ti bá bàbá Adébáyọ̀ Sàlámì mo ti bá wọn sọ rí àwọn náà báwọn náà ṣe kẹjọ palẹ̀ náà ní lóríṣiríṣiríṣiríṣi eh, bàbá láti náà eh, mo ti àtijọ́ sọ̀rọ̀ rí eh, kọ́ran we are close friends mo ti bá wọn náà sọ̀rọ̀ rí ṣe mọ̀ pé gbogbo àwọn kinní wọ̀nyí ó ń ba iṣẹ́ jẹ́ ni ó ń ba iṣẹ́ jẹ́ ó ń jẹ́ kí. Eh, sinimá yorùbá eh, sinimá ìbílẹ̀ wa kó má máa ní kó má máa fẹ́ lórí kó má máa fẹ́ lẹ́sẹ̀ e, èmi ó tẹ́ mi lọ́rùn kí n máa wo àwọn fíìmù eh, oko fíìmù àwọn ìtàn àtijọ́ ó tẹ́ mi lọ́rùn jù pé kó máa wo fíìmù àwọn ògbòrò bí ẹni pé èèyàn kàn ń dawó nù àbí èèyàn kàn ń fìyà jẹ ojú ni torí nígbà míì tó bá wò tán báyìí wọn ibẹ̀ ló ti máa rí tán ti máa ṣe pátá sókè ibẹ̀ ló ti máa gbé ọyàn sókè tó máa rí tàtú ibẹ̀ ló ti máa rí tán ti máa máa mu sìgá tán máa máa gbogbo ẹ̀ máa máa kú làlálálá ṣó dìgbà tán bá ṣe gbogbo yẹn. nǹkan tí wọ́n tán tán àfarawé òyìnbó ni wọ́n ń ṣe òyìnbó ò ní ṣàfarawé wa láti fi ṣe nǹkan nǹkan tí kò yí àwọn èèyàn mi nìyẹn ṣé wá rí àwọn ọmọ Yorùbá wa ni wọ́n bàjẹ́ tán bá ń ṣe tán bá ń ṣe ẹ̀ sinimá táwọn ọmọ yíbò àbáwọn ọmọ ọ̀dọ́ táwọn olóyìnbó yẹn tó bá ń ṣe fíìmù ẹ̀ nírí gbogbo tó bá yẹ pé wọ́n kàn fẹ́ sọ pé eléyìí nǹkan báyìí ni wọ́n fẹ́ ṣe nǹkan tó máa ṣe ń bẹ̀ pátápátá nìyẹn pàápàá jùlọ fíìmù àwọn ọmọ ọmọ yíbò yẹn láti ìbẹ̀rẹ̀ títí dópin ẹ̀ ní rí kán ṣàmúlò màálà ṣùgbọ́n àwọn ọmọ Yorùbá kí ló dé wọ́n fi wọ́n hàn pé àwọn fi ń ba iṣẹ́ yìí jẹ́ sí ni wọ́n jẹ́ kó máa ṣí kúrò lọ́kàn torí àwọn nǹkan táwa fi ń gbéra lẹ́lí bíbà yìí nìyẹn àbùn jáde wọn ò wáyàn wá wọn wá wá à ń wáyàn lọ òtútù ò jẹ́ ká gbádùn so tá a bá dẹ̀ kẹ́kẹ́ jókòó sílé ká máa àwòrú àwọn nǹkan bẹ́ẹ̀ ṣùgbọ́n tó yẹ pé èèyàn máa wò tán ọkàn yẹn tún máa ṣe pé kínní ṣe mọ̀ ṣẹ́rí ṣẹ́rí ṣe nǹkan tí mo sọ yẹ yín lórí gbogbo ẹ̀yin bàbá tí mo ti bá sọ̀rọ̀ yìí náà. gradually gradually gradually a ṣe sẹ́mínà kan lánàá nìbàdàn tí wọ́n pe àwọn census board wábẹ̀ tampan ọ́fíìsì tampan láti ṣe ìkọta ní hall tó gba àwọn èrò rẹpẹtẹ tá a máa fi ń ṣe irú àwọn sẹ́mínà nǹkan kan bẹ́ẹ̀ àwọn video film census board wà ńbẹ̀ àwọn association movie producers wà ńbẹ̀ àwọn nantap wọ́n wà ńbẹ̀ àti àwọn other sisters eh, bíi dgn nǹkan kan gbogbo wọn ló wà ńbẹ̀ ọ̀rọ̀ tá a sọ gbogbo náà nìyí ńbẹ̀ how to improve on our field. Hmm. how to make our field kí ó lè stand tó lè stand di láàrin àwọn ọ̀dà eh, kí ló ń pè òun ni gbogbo nǹkan tá a sọ ń bẹ̀ lánàá. ọlọ́run ọlọ́run á máa fún yín ṣe ẹ ní í ṣe òwò àṣedànù èrè lọ́lọ́jà jẹ èrè lóbìnrin máa ń jẹ bọjà bí ò tiẹ̀ ju five naira lọ àfìsí àfìyàn àfìsí abẹ́ abẹ́ kọ́mú. <laughs> láṣẹ Èdùmàrè ẹ ní náwó dànù ẹ ní ṣàṣe dànù ẹ mo ní àwọn èèyàn lójú afọ́nrán àwọn èèyàn wà lójú afọ́nrán tí wọ́n ń kí yín yèyé gbàmí akódàn láti ìṣẹ̀rí ọlọ́fin ọmọ ọ̀gá ọba wọ́n kí yín wọ́n ní ẹkú déédé ìwòyí bàbá mi ọmọ ọlọ́fin àṣọlẹ̀ṣà wọ́n kí yín wọ́n ní kábíyèsí. kábíyèsí ọmọ àgbédèrè ọmọ àgbódèrè ẹ ṣé bàbá ọmọ àgbódigbó ọmọ àgbàgbà má dàpọ̀ gbẹrẹ ọmọ arúgbó Eva Eva Eva Eva ọba kí ẹ ọba kí ẹ ọba kí ẹ ọba kí ẹ màmí kan wọn wọn náà sóríṣiríṣi nǹkan bí mm, wọn tiẹ̀ kémi náà wọn ní èmi náà tún kó àlejò bàbá èmi náà èmi nìyẹn orí mi wú <laughs> ogún dídí àwórì wọlé ọba àwórì ìgbà nílà mi gbé lárugẹ <laughs> igun yìí nínú mi gbé lárugẹ. ọlọ́run àbára ah, ṣe. Eh, àṣẹ bàbá mi. bá a bá ti ń dàbí ìjọ ọ̀kan ayọ̀. Eh, bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni eh, àmọ́ mi kan sọ ń bì báyìí wọ́n ní ní tòótọ́ wọ́n ní àwọn òkì fẹ́ pé kí àwọn ọmọ wọn pé kán máa wo eh, àwọn sinimá èkó pé ìfùgbọ́n àwọn fúnrara àwọn sinimá tó ń ṣe ní oko ni ó tẹ́ àwọn lọ́rùn láti máa wọ́n torí pé àwọn sinimá tí àwọn sisi èkó yẹn ń ṣe ó máa ń kọ́ àwọn ọmọ ní nǹkan ní nǹkan burúkú ó máa ń ṣẹ̀dẹ̀mọ̀ gbogbo ẹ̀ náà nígbẹ̀yìn wọ́n máa pa wọ́n gbẹ̀yìn náà ni wọ́n máa ṣe ṣe ṣẹ̀kọ́ nìyẹn ẹ̀kọ́ kọ́ ẹ̀kọ́ kọ́ ẹ túbọ̀ máa bá wa fi sí wọn ní wọ́n ní bàbá wọ́n ní ó ń dá sí ní gbogbo ìgbà ká má sọ ká má sọ nǹkan ìdàkejì torí ẹnu wa ẹnu àṣẹ ni ire la gbọ́dọ̀ máa fi wú fún wa. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni wọ́n tiẹ̀ ní pé tán bá tiẹ̀ wà á ń ṣe ṣe mọ̀ wọ́n máa ń ṣe translations abẹ́ tán máa ma sọ yorùbá tán máa ní pé wọ́n ń kọ́ ní òyìnbó éèbà. lóyìnbó bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ ló làá fúnra wa mọ̀. gbogbo ẹ̀ kàn wá máa lura wọn ni. gbogbo ẹ̀ ló làá fúnra wa mọ̀. bẹ́ẹ̀ ni mọ̀ pé àrọ̀ àdúgbò hmm. ní ní December thirteen hmm. twenty twenty we had a seminar nìbàdàn tó jẹ́ pé lórí eh, subtitling yìí náà mrs jọkẹ́ Múyìwá jọkẹ́ Múyìwá she is an actress at the same time she is a lecturer in eh, Olabisi Ọbásanjọ́ university tí wọ́n lecture theatre art so ó pẹ̀lú title tá a fún ọ tá a wá discuss lórí ẹ̀ we should engage qualified. Eh, subtitling eh, personnel rather than pé abẹ́ ṣe fúnra wa ẹlòmíì wọ́n lè kọ subtitle yẹn but when you go to the wọ́n ti fẹ́ lé ẹ̀ lórí kìíní olóòdù lẹ́ni tó ń lè òun náà akọ̀ṣe yá máa ọ̀dù síbẹ̀ yìí but ẹni tó fẹ́ gbàṣẹ́ òní láti proofread tí wọ́n ṣe fún òun náà gbé ọjọ́ marketer because marketer fẹ́ release ẹ̀ ní next release ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ tó ń kó bá wà nìyẹn. Hmm. ìjọ àjò la máa ń rí nǹkan ná. ìjọ àjò la rí nǹkan ná mo tún rí yẹn kọ sílẹ̀ màá tún màá padà lọ gbọ́bẹ̀ yẹn màá kọ́lẹ̀ máa wá gbà tó mọ ibà lásìkò gbà bá yá ẹni wọ́n sọ níbi báyìí wọ́n ní bàbá wa ẹ jọ ẹ bá wa yanjú ọ̀rọ̀ ìyá eréko àti ọkọ ramona àbí ramota ni ọkọ̀ wa mọ́tà ọkọ̀ wa mọ́tà dájú àti àtìyànjú ẹ̀ ah. yẹrẹ kódà ti ṣe fídíò mi eh. ìṣàdúrà fún jamiu àti ìpadà àtìyànjú ẹ̀ ah. ọlọ́fìyànjú ẹ̀. Eh, ah, ok ramota tó fi ṣe fíìmù ní àìpẹ́ yìí àtọ́ pẹ̀lú àti ramota àti ramota. lọkọ hmm, ramota. ok ṣóhun gangan lọkọ hmm. ramota ni àbí fíìmù yẹn ni ọkọ ramota ìrọ̀fín táìtù fíìmù ni Jamiu Azeez ló ṣe. Jamiu Azeez ni ah ok yeah yeah. Jamiu Azeez ló ṣe ó wá ẹ̀jẹ̀ pé ìyẹ́rẹ́ kò jí sórí òun ṣe unfortunately ìyẹ́rẹ́ kò tiẹ̀ sí ìwọ location rárá. Eh, on the seventeen six ló ṣe máa bẹ̀rẹ̀ sí ìwọ location. Oh, ṣẹ́rí ṣẹ́rí nǹkan tá a sọ láti bẹ̀rẹ̀. so how could ẹ jí ṣẹ́rí. how could ẹ jí òṣìṣẹ́ ló máa jí sórí ẹ ṣe. Hmm but ó ti yanjú ẹ̀ nítorí ìlùdí láàrin ara wọn. àdúpẹ́ àdúpẹ́ lórí. pẹ́sidẹ́ǹtì wa ti dá sí ó dẹ̀ ti yanjú ẹ̀. àdúpẹ́ mm, ẹ nínú ẹgbẹ́ orí ìtàgé ẹ ó ní àwọn pòtẹ kóńbẹ ẹnu ọlọ́rọ̀ láti gbọ́ pọ̀ ń ẹ bá wa ṣàlàyé gbogbo àwọn ìrìn àjò yín gbogbo ẹ̀ pátápátá ká tó máa ṣe lọ. Mm. níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ bí mo fẹ́ kọ́kọ́ joyè nínú ẹgbẹ́ onítíátà mo gbé nineteen ninety three nígbà tí mo jẹ financial secretary ní gbogbo Yewa Àwórì nineteen ninety eight mo di state secretary fún ẹgbẹ́ òṣèré orí ìtàgé Ògùn state secretary nígbà tó di two thousand and five tí mr latin jẹ gọ́vnọ̀ mo jẹ deputy gọ́vnọ̀ fún Ògùn state nígbà tí mr latin kúrò ń bẹ̀ ní two thousand and ten eh, mo di gọ́vnọ̀ fún gbogbo Ogun state but along that time àti máa fi parí regime wa àwọn wàhálà tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ ANPP gbà ẹ ó ṣẹlẹ̀ a decide láti fi ANPP ilẹ̀ fún àwọn tí wọ́n ń ṣe wàhálà àlọ́dá tampan sílẹ̀ pẹ̀lú àwọn ọ̀gá Bello ọ̀gá Jídé kò sọ kọ́ ọ̀gá gbogbo ẹni talk any celebrity ìgbélé ojúlé yẹmí ṣọlágbé nǹkan kan everybody àtàkì ncc lẹ́fà àwọn tó ń fa wàhálà àlọ́ dá tampan sílẹ̀ nígbà tá a dá tampan sílẹ̀ tí wọ́n fẹ́ kọ́kọ́ ṣe ìbò àkọ́kọ́ eh, happen to be the chairman of the National Electoral Commission eléyìí tó ṣe ìbò tó gbédélé ojúlé wọlé gẹ́gẹ́ bí president after délé ojúlé became the president wọ́n fún mi lápọ̀ntmẹ́ntì as the national liaison officer tó represent Ogun State but uh, ní two thousand and eighteen nígbà tí Délé Odùdó kúrò ń bẹ̀ tá fẹ́ ṣe ìdìbò míì mo wọlé as the national ex officio two of TAMPAN in Nigeria and overseas ìyẹn ni mò ń lò títí bí ìsìn. bravo. <laughs> bravo ẹ ẹ máa máa tinú ọlá bọ́ sínú ọlá ni ẹ ipò yín wọn ò ní ṣe fẹ́ lómi tẹ bá kúrò níbì kan ẹ máa máa lọ sókè ni nítorí pé òkè òkè lẹ́mù mi ru sí ẹ òkè òkè lẹ́mù mi ru sí ẹ wá máa gòkè ní nínú ọlá nínú iyì nínú ìgbéga ẹ ṣe dúpẹ́ ọmọ bàbá mi ètò tà èèpà orí mi wú orí mi wú ògo àwọn lórí àgbà ẹ̀ẹ́n eh, ó dàbẹ̀ ni pé a tún ní àwọn èèyàn wa tán tún tó jẹ́ ọmọ Àwórì gangan tán tó jẹ́ ọmọ Ṣẹ̀rí pàápàá mi ìmúrúkọ bírọ́dà mi yẹn ó ga báyìí ó ga ó dúdú. Eh, eh, aláàjì kan aláàfin ni Gani Inafiu ọmọ Ògùdù ni kì í ṣe ṣe ọmọ ògùdù ni mo máa lápín ni alápín ni àmì ìlèfà lápín ni ṣe ọmọ ògùdù lálápín mm. ẹ̀yà ìkan tó wà tó jẹ́ pé ó sọ pé ọmọ ọ̀ṣẹ́ ọmọ ògùdù ni ọmọ mm. ọ̀tà náà tún ni bẹ́ẹ̀ ni àdùnní ẹ̀jẹ̀ ọmọ ọ̀gbàlẹ̀ àwórì ìlúkẹjà ni aláwórì mm. aláwórì rẹpẹtẹ yìí ní ṣeré kẹ eléyìí tí mo ti ẹ̀fẹ́ tó máa yà ní lẹ́nu ńbẹ̀ tẹ́ lè tẹ́ ẹ̀ tiẹ̀ rántí ǹjẹ́ ẹ bàbá wa bàbá túbọ̀ sí ọdún sí. bàbá tó máa ń sunkún dáadáa báyìí nínú fíìmù bàbá àgbàlagbà. mo mọ̀ wọ́n máa sábà ṣe pásítọ̀. ọmọ oṣù ni wọ́n lọ́tà bọ̀tù gbogbo gbèdé ayé wọn Ìbàdàn náà ti lò. kó tó ṣe jẹ́ pé èdè yẹn ló wà lẹ́nu wọn nìyẹn wáò ẹ bá ń pe gbogbo wọn wá. ẹ ẹ bá ń gbọ́ lásìkò ìgbà nígbà tó máa ń ṣeré nígbà náà o wọ́n máa ń kọrin kan ọmọ bí ọdún sì ló pè yí ẹ dákun ẹ sì tẹ́rẹ o èrò lọ́nà àyè bẹ́ẹ̀ péjọ á sì tẹ́rẹ o èrò lọ́nà aráyé ẹ gbọ́ pé amòye ẹ dákun ẹ sì tẹ́rẹ o lórí pé èdè àwọn òyìnbó fi ń kọrin yẹn. Ah gbogbo ìgbésí ayé wọn ìbàdàn náà ti lò. ìbàdàn náà ti lò ah, ah! mi mẹ́ni tó natural ní ẹkún wọn yẹn wọ́n dẹ̀ máa sábà ṣeré pastor. <laughs> bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bàbá wa túbọ̀ sọ ọdún sí nìyẹn. Eh, ọmọ àwórì làwọn náà wá o eh. wá wá wá o. bẹ́ẹ̀ ni ọmọ oṣù kéré lọ́dọ̀ wa lọ́tà ń bí wọn. Wow, I would love to have all of them on my program very soon anyway mo mọ bàbá láti. ṣé bá ti dé Ìbàdàn bá bàbá. ok ok I would love to have. bá ti dé Ìbàdàn tá bá bàbá màá lè kí yẹn I will be happy to have him on my program. mo mọ bàbá láti díẹ̀ mo mọ̀ ní èèyàn tó jẹ́ pé oní onífàájì ẹlẹ́fẹ̀ẹ́ nǹkan kan ni tí mo dẹ̀ ti ní personal encounter pẹ̀lú because. Uh, he honoured me one time tàǹgbà tá a pàdé ní ní àárín London and I invited him to mo ní kán wá kí mi nílé ẹ̀gbọ́n mi ní milton kings wọ́n wá àwọn bíi mẹ́fà ni wọ́n tiẹ̀ wá di méjì gan wọ́n jọ wá ní lọ́jọ́ yẹn so um, okay. is it that natural àbí ìtọ́rẹ́ yìí lẹ́ ń bá wọn ṣeré because lọ́jọ́ yẹn he was so natural. yes one of one. ó ti gbé part of bí ẹni pọ́ ti ẹ̀ ṣe fíìmù ní ẹni fùfú. nínú àwọn èèyàn fùfú ni máa jẹ òfùfú àmọ́ ah, ní fùfú kẹ́. nínú àwọn èèyàn tí mo rí wípé ó jẹ́ a naturally gifted person ní sàlátì ìjẹ́ apart apart from being a natural comedian he is a complete gentleman bóyá mo tún wá wò níwò pé ìwà ọmọ tí máa mọ́mọ́ ṣòkì jẹ́ you know he went to the he went to Open University and he study conflict resolution oh. as a course ó máa ń jẹ́ kó kí peace making tendency yẹ kó wà lára ẹ̀ at all during time and he is an administrator by excellence. that is true ọ̀gá mi tí mo gbé tí mo tí mo tí mo lè gbé ìjẹ́rí fún lẹ́ni táwọn wow wow wow wow because nígbà tí mm-hmm. lásìgbò Tóyìn Àìmákù àti Lisa Anjorin tó bẹ̀rẹ̀ tí mò ń ṣe sọ́ọ̀tù tí mò ń ṣe sọ́ọ̀tù tí bá Tóyìn nìkan ni mi ò rí bá sọ̀rọ̀ directly but Lizzie mò ń bá sọ̀rọ̀ so mo dẹ̀ bá. Mr. Latin sọ̀rọ̀ pé ẹjọ́ ẹ̀yin ni ọ̀gá wọn ẹ̀yin ni kinní kan so mo wá ibẹ̀ ni mo ti mọ̀ pé àwọn kan wà tó yẹ pé kinní club yóò dàbẹ̀ nípọ́nà méjì ló wà bọ̀tọ́ sọ pé àwọn ti gẹ́yọ̀ àti kí lorúkọ wọn ti ń jẹ́ yeah anyway gbogbo wọn náà mo ṣáà pé wọn but àwọn ni mo bá sọ̀rọ̀ jù ẹ̀yẹn baba Latin so I need I, really he really did uh, very very well. You really did very, very well. You did very, very well. The other time, the other time, tó involve Lizzy Anjorin àti Ìyábọ̀ Òjó náà, èmi tí mo lọ tẹ́tùlẹ̀. Ah, Olúwa ṣeun. Ẹ̀yin náà lẹ́wọ̀n máa ṣe bàbá fún wọn, ṣé mọ̀ pé. Ẹ káàkiri ń dási káàkiri méjì láàrin wa. Mm, nǹkan tí mò ń sọ fún wọn náà nìyẹn, kọ́ máa máa jẹ́ pé ṣẹ́ni tí ń bá sọ pé èmi gan tó yẹ pé nǹkan kékeré tí mò ń ṣe yìí nìyí pẹ̀lú nǹkan kékeré tí mò ń ṣe yìí, tẹ bá mọ oríṣiríṣi àwọn hearsay ó sọ pé báyìí nítorí ẹ̀ tí bá ń sọ ọkọ̀ máa ní ìdí mò ń sọ yìí ó yẹ crop ẹ̀ kẹ́tù lọ gbé kẹ́tù because mi mọ wàhálà tẹ́kó ra yín sí so wọ́n láti jẹ́ pé kán wọn nídìí àti dọ̀rẹ́ tipátipá but kán wà at peace with each other kán má máa di pé wọ́n máa máa sọ débi kán máa máa gbé private life wọn síta máa ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn kò dáa torí nígbà tẹ́ bá ti ṣe yẹn ẹ̀ tún wá sọ pé ẹ̀ tún sì lè pàdé àwọn ọmọ yín kọ́ mo lè fẹ́ fi wọ́n sí iṣẹ́ yìí làwọn ọmọ ti mọ̀ yín mọ́ àwọn dẹ̀ ti mọ̀ yín ní wọ́n rí gbogbo yín ní àǹtí ọ̀nkú àti kíní kan ọlọ́run ọba á máa máa fún yín ṣe ipò àgbà náà tẹ̀lé wà fún gbogbo wọn àgbà ní àdálẹ̀ nídàgbà ìyà àjò lè dùn kó lè dẹ́ má rè wò ó <laughs> Adélẹ́láyọ̀ ẹ ṣé gan-an ni bàbá mi mo dúpẹ́ mo dúpẹ́ pẹ́ òkun hmm, n kò fẹ́ bèrè gbèrè kí ni nǹkan sí ètò tí mo gbé sílẹ̀ yìí. <laughs> kí nìkan ṣe rí sí ètò tí mo gbé sílẹ̀ yìí ṣé ẹ rí i pé mo yájú sí yín ẹ rí i pé mo yájú sí yín. irọ́ o mi ò jẹ́ rí bẹ́ẹ̀ o pé ní ṣọlá o ẹ̀yin lẹ́ni mí. ẹ ṣe bàbá mi àrà tó bá wù bòdò ló ń fi mú ìjẹ̀bú jà ní tó bá wù ilẹ̀ nìyí méjì. ẹ ṣe gan ni mo dúpẹ́ mo dúpẹ́ pẹ́ òkun ẹ ṣe ẹ bá mi kí gbogbo aráalé ẹ gbogbo àwọn tèmi náà dẹ̀ ń kí yín ọmọ ọmọ ọlọ́fin náà kì í yín wàsíù àwọn náà ní wọ́n máa gbada àwọn wọ́n dàbò lẹ̀ ń bẹ̀ yẹn wọ́n ní pé àìsàn bí wọ́n ní pé àwọn nífẹ̀ẹ́ iṣẹ́ bàbá Túbọ̀sún páwọn nífẹ̀ẹ́ iṣẹ́ wọn gan rẹpẹtẹ nìkan ní yẹyẹ gbàmí akódán ní ha nígbà tó gbọ́ pé ọmọ ọ̀tà ni bàbá Túbọ̀sún <laughs> àwọn ní kí forin sí kẹjọ orí orí ẹ ṣe gan ni mo dúpẹ́ lọ́wọ́ yín mm, a máa fi èyí ṣe lọ kí ni ìmọ̀ràn yín kí ni nǹkan tẹ́ fẹ́ sọ fún àwọn aráalé àti pé ní àṣà tá a máa ń dáńbí tá a bá ti gbàlejò wá ànìkan wúre fún wa kó tó di pé wọ́n máa máa lọ pàápàá jùlọ fún atọ́kùn ètò yìí kí ọlọ́run ọba kan tó máa ẹ̀mí ìjọra ẹni lójú kan lọ máa gbé wọ̀ mí bí mo ti ṣe ṣọ́ra ráǹtó lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ìkọ́ ọlọ́run ọba kó máa ṣàánú mi. ẹbí ń ṣàdúrà ó lọ ẹbí ń ṣàdúrà lọ ìmọ̀ràn tí mo fẹ́ ní fún wa ni wípé ìṣẹ́bọ́niṣoògùn bá a ti wáyé páàrí láàárín o òye ìyàrá gbogbo ibi tẹ́lẹ̀ ń bá sọ pé èèyàn máa dé láyé á gbélé o gbàládùúrà wípé ètò yìí bó ṣe ń lọ yìí kò ní kú sọ́nà bí èso gbogbo wa à ń kún bí ọjà à ní tú bí ọjà o lágbára ọlọ́run gbogbo ibi ká fẹ́ mọ wọn ní báyìí ọ̀nà ló máa jẹ́ o ìyá wa olùsìn ọmọọba ènìyàn gùn onígbògbò ṣe o ẹ̀ẹ́dẹ́gbòrè oko ẹ̀ẹ́kò délé o lágbára ọlọ́run bó ṣe òkọ́ láyé wá tó táwọn ọmọ yìí máa jù bẹ́ẹ̀ lọ lágbára ọlọ́run ọlá àwọn bàbá wa lọ́lá bàbá wa ọlọ́fin tó ṣe gbogbo ìṣẹ̀dá àwọn ìdò pátápátá bí ọba ti ń pa á máa dóni lágbára ọlọ́run iṣẹ́ ọ̀sán á máa láwó èrò á la ọmọ àbíró ni o gbogbo bí dáadáa lọ́wọ́ sí omi kì í mọ́ ní ilé Ọ̀ṣun omi ò ní wọ́n lágbára ọlọ́run gbogbo ibi táwọn ẹni pẹ̀lú bí àárò rí ń bẹ̀ ibi máa ń bá wọn bí àwọn àgbàlagbà tó ń pè é ibi kì í pè kọ́nà wọn ojú òní pa wá o wọ́n ní bó ṣe òǹkó mi wọ́n tó kún jù nínú balùwẹ̀ máa ń rí tiẹ̀ mú ni àríṣe wa ń bẹ̀ wọ́n o. ọmọ fẹ́ máa ń rí bàbá ìṣòro ní kókòkò kúlódò kan lórí ògògó mọ̀ọ́dọ̀dọ̀ ààrẹ ìjù bàbá ìdókò àyíbá mm. bàbá gbogbo gbòmù dòdò ní gbórí ẹni bàbá ẹni gbẹkọ ìbàlẹ̀ ẹgbẹ́ kéde àyè. ǹjẹ́ wo kí gbogbo yán ọmọ ìlà ọmọ ọlọ́kọ̀ tó lè ṣẹ̀yìn àjẹsánlẹ̀ lọ ọmọ ọlọ́kọ̀ tí kò yìí. ọmọ ọmọ níwọ̀n ọkọ ẹgbẹ̀rún ọmọ wájú ọlọ́kọ̀ wọn kò wú ẹ̀yìn ọlọ́kọ̀ wọn ti gbàlẹ̀. àgbèrègbèdè ìgbàkẹ̀sán títọ́ títọ́ ọ̀yẹ́gbẹ́ lójú omi ni ọmọ onígbò pápákùnrin àmúrò jìnnà bàkẹ́kẹ́ ò gbajúgbò bàkẹ́kẹ́ ò gbajúgbò. dandan kọ́ níbo àgbélé pàtòrí kékeré bàbá wọn dẹ ni wọ́n ah. ṣe ni ọmọ arúgbó ẹ̀gbẹ́ yìí ti fàyàfà. mòròmòrò ọmọ ọ̀pá méje tó kẹ́kù nílànà àgbẹ̀gbẹ́ ó tún wá máa kú jẹ́ta àgùrà ní ìlú àgbẹ̀gbẹ́ ọ̀rẹ́ tó tó jẹ parọ̀ ó nílẹ̀ nígbà tó tó jẹ pàdà àgbẹ̀ ìgbọ́dọ̀ ló nílẹ̀ ògbọ́dọ̀. àpẹ̀pẹ̀ lọ lọkọ̀ tí ń pè yìí eh. èmi mọ́tò kú ọla dé eh. ọ̀la mọ́tò kú yìí hmm. ọ̀túnla mọ́tò kú lọ́rọ̀ ẹni pé oṣù àtẹ̀sọ́ ní darí ọkọ káàkiri wọn gbowó ọkọ lọ oṣù wọn eh. gbowó ẹni tó gbowó ọkọ̀ láàtẹ̀tọ́ yóò kó sọ pàtàkì yóò gbọ́ lọ ní ọlọ́pàá òbí ìyá ọ̀ máa ti lọ. gbèrè bàbá mi gbèrè gbèrè gbèrè gbèrè gbèrè gbèrè ẹ orí mi wú ẹ bá mi dánwó bò yé ẹ bá mi bomi tútù sí. <laughs> ẹ ṣe sà god bless you mo rí lè gbádùn yín gan àtún nípàdé ayọ̀ nígbà tẹ́ bá tún máa wá wọn ti bá mi tó kíní yín wá wá rí yín dídí ní rẹ. Ah, ah. ẹ bá mi kí àwọn àbúrò mi àwọn ẹ̀gbọ́n mi àti àǹtí mi gbogbo wọn pátá. wàá gbọ́ wàá gbọ́ wàá gbọ́ ẹ bá mi kí wọ́n wí pé èmi ọmọ ọlọ́fin àjáyè mo kí wọn níbi pé ire lójú owó rí ire lójú gbogbo wa màmá rí ànípàdé ayọ̀ ẹrísùn tí bá wá sí ilé màdádúró yín ẹ ṣé gan ni mo dúpẹ́ ẹ ṣé God bless you. Ah, it's been a wonderful, fulfilling uh, today. I'm so blessed. I'm so blessed. I'm oof. Ah, that was lovely. Eh, a fẹ́ máa fi yìí ṣe lọ àjò lè dùn títí kò ní dẹ́ má rè wò ṣe rí i pé Eh, téèyàn bá gbé eh, àwọn ọkọ̀ wá eh, <laughs> nípa kankan la fi máa mọ̀ pé àwọn olóní nǹkan àwọn oní nǹkan lè rí yẹn yẹyẹ akódàn àti bàbá alágbádá gbogbo yìí ni mo rí màámi akínsànyà wẹ̀mí mo rẹ́yìn náà mo rẹ́yìn náà mo rẹ́yìn náà gbogbo yín pátápátá ni mo rí olùṣọ́ mi olùṣọ́ gbogbo yín pátápátá ni mo rí o pátápátá pátá láì fi ẹnì kankan sí bàbá mo rẹ́yìn náà olùṣọ́ Amos Elijah I cite you. Ah, bàbá láti bàbá Kọ́láwọlé Àdìgún gbogbo yín pátápátá ni mo rí láì fi ẹnì kankan sílẹ̀ ẹ ṣé ẹ ṣé mo dúpẹ́ ọlọ́run ọba elédùnmarè àmà bàbá mi wọ́n ilé aṣọ àpọ́nlé ẹnì kankan nínú yín ò ní fàyà láṣẹ ìdùnmarè èyí tó kù ó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ nígbà tí a bá tún gbé àlejò tuntun míì wá lórí kíni lórí eh, ọlọ́fin ògún fún mi nírè ní baba ńlá gbogbo àwórì káàkiri àgbáyé ah, god bless you my admin i love you too, bit mm, my darling god bless you my ola universal láti uh, ah, uk god bless you thank you for being there all the time gbogbo yín pátápátá ni mo appreciate yín ẹ aṣọ iyì tẹ́ fún mi kò ní fàyà ẹ̀ṣọ́ tìyìn tìyìn náà kò ní fàyà ní ọ̀run yín ànídọ̀tara wa láṣẹ Èdùmàrè gbogbo mọ́tòmọ́tò wa olúwa ọba elédùnmarè á máa pọ̀ sí ni gbogbo kòtòkòtò àwa tó wá ṣẹ́kù apá wa á kà ẹ ní ọ̀la ní ọ̀la ẹ mo máa gbé ẹ very renowned journalist um, journalist and um, whew, concerning all that is been going on in Nigeria this man he got all this information since uh, 2018 pé gbogbo nǹkan táwọn Fúlàní ṣe yìí gbogbo ẹ̀ máa ṣẹlẹ̀ he sent all the the audio record he sent everything I listened to everything I was so shocked and he said he sent it out he did a program but torí pé àwọn kàríkà shop kan tó fẹ́ jẹ tí kò jẹ́ kí wọ́n gbọ́n wọn ò lísìn sí bóyá wọ́n dẹ̀ eré ni wọ́n ń ṣe ni eré eré òun náà ni ó ti délẹ̀ yìí o ẹ wo bí àwọn tí wọ́n lọ bá àwọn ọmọ yẹn ní tógèètì lénìí ẹ wo àwọn ọlọ́pàá nàìjíríà àwọn ọlọ́pàá tí wọ́n kó pamọ́ ẹ wo bí wọ́n ṣe kit ẹ wo bí wọ́n ṣe fit ẹ wo oríṣiríṣi amọ̀ tank tí wọ́n kó jáde àwọn boko haram dẹ̀ wà ń bẹ̀ ṣe rí i pé kòkòrò tó ń jẹ̀gbá ara ìgbà ló wà èmi lọ́mọ orí ọlásẹ̀gì ògún òṣòwòpọ̀ borí ọ̀wọ́n pàdé ẹ̀yà jẹun wa kiri ọmọ pápá koko àmúrégbó ìjẹ̀bẹ̀ hmm, nídìí ilé ìyá mi máa lọ sí ilé ìyá mi èmi ní ilé ọlọ́mọ ọlọ́rẹ̀ gúnmòjò ìgbínlá ṣẹnu gbọ̀ngàn tápà lè pé ijó tápà dùn ijó àwẹ̀ tápà dùn gbà mi ò jẹ́ bá wọn sìnkú tápà lógìdó mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ṣe I love you all to bits see you all next Saturday tomorrow bodies in good health and, and sound health. Drink lot of water, eat lot of vegetables, reduce your alcohol, reduce your coffee. I'm on diet myself because I know that I've gained weight. I love you. Bye. <laughs> ẹ ṣe o <laughs> àwọn tèmi ṣẹgbẹ àìṣẹwà jáde síta gbogbo èyí tẹ́ wà lẹ́yìn kámẹ́rà ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe Ọlọ́run àbá oh my heart is beating ẹ ṣé ẹ ṣé ẹ ṣé love yìí ga o hugging yìí ga o oh, serious o i love you too shalom. ìyá nìyẹn i cite you you know uh-huh. madam j <laughs> madam gj ọmọ tó ṣáǹtì ọmọ tó ta ọmọ tó jẹ́ pé kò give a. Mm-hmm. <laughs> àwọn tèmi nìyẹn àwọn tèmi nìyẹn i'm just so happy tonight i'm i'm just too blessed i'm just happy i'm happy i'm just happy you know when you're happy you have to express it i'm just happy and i don't feel like going but i have to go so that uh, you can enjoy the remaining of the evening with your family and get ready for tomorrow morning in sound health and wealth Eh, láṣẹ ìwà rẹ̀ gbogbo aṣípaṣe fẹ́ lọ gbára lélẹ̀ àní tójú oorun lójú kú àní tibi àlábẹ̀rẹ̀ àrùn àpèpá àpèta kò ní jẹ́ tèmi àti tẹ̀yìn ẹnikẹ́ni tó bá pè wá idà ọlọ́run idà gideon á dìde sí wọn ẹ̀ tó bá sọ pé àmọ̀ ní jí ẹ̀ tó ní ká wá ní ká má sùn òun là ní jí bá bílẹ̀ bá wá mọ́ ọwọ́ lọ́wọ́ kò ní yí wa lẹ́gbẹ̀ẹ́ padà àní sùn síbi tó ti máa gbé ẹ̀hẹ́n gbójú fèrèsé jáde láṣẹ Ìdùmarè ire o ire kàǹkà ire kàbìsì ó dìgbà thank you.